kábíyèsí o. wọ́n ní á kó òun lù kó bá fẹ́ lulẹ̀ ta ni ò mọ̀ wípé ogun ní bọ̀ wọ́n. ta ló fẹ́ kógun jà ta ni ó kógun jà ló wúlé kalẹ̀. ẹ jọ kábíyèsí kí ni ìpàdé ọlọ́jà ta wọn gan. ìyá mi ní láàláàfin. ah wọn ní lára. ẹ fi tó kù fún mi. mo nífẹ̀ẹ́ rẹ gidi kí n lè múyàwó yín lọ bá lè. ẹ fẹ́ yàwó kí. alábí ọmọ gan. èyí ṣe tó ń wá wọ́ sí ọkọ̀ ọ̀run báyìí. bóyá ìrìn lóye lẹ̀ ń wá wọ́n sọ́kọ̀ ọ̀run. bàbá ńlá bàbá rẹ̀ ò sọ fún mi. kò sí bàbá tó sì bèrè láti dórí ilẹ̀ bàbá. kúkú sọ fún mi wípé ìrìn tèmi àti olórí jọ́rìn lẹ́nu jọ́ mẹ́ta yìí kò bẹ̀ lára. bẹ́ẹ̀ ọlọ́rọ̀ tá à ń bá sọ̀rọ̀ sódì ni kò lè sọ̀rọ̀ ni. ìwọ lélẹ́dẹ̀ ó ṣe lòdì àròkò tàbí mu wá. ajíròba ni ayé burúkú ní jẹ láàrin ìgboro ọní ọ̀pá àti. ajíròba pẹ̀lú ọ̀pá àṣẹ mi. èmi ọ̀mọ̀ rí yín ó rí adúrú mi ẹ̀yà kò ẹ má bínú sádúrú ni yín ni. mo gbé ìlú fẹ́ ṣọdún àjọ̀dún mi dán ó sì ti di dandan ohun tí ìlú bá fẹ́ kí n sí i àjọ̀dún omidan.

kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin ìwọ àtàwọn ẹrúgbìn mi. ẹrú yín làwọn olórí lè. tàbí ẹrú tàbí wo olórí. dúró tí pẹ̀lú àwọn ènìyàn pẹ̀lú wa ọ̀dàlẹ̀. ènìyàn lórí pé àdékù wá ní kò kúrọ̀ ẹnu ọ̀rẹ́fà mẹ́fà ẹnu ọ̀rẹ́. wáyé irọ́ irọ́ làdẹ̀ ti bára. go out today now. tó bá lò expect mi pé kí n jáde lẹ́nu èmi gan ronú pé mo lè jáde lẹ́nu but wọ́n ní ọ̀nà fún ọ̀nà ọ̀run so mo ní láti dé ọ́fíìsì mo ní láti lọ sọ́ọ̀tì kankan within one to two hours kí n lọ lọ́ṣọ́ yẹn. but mo ti prepare breakfast ten na and me expect pé wàá jáde lẹ́nu. àti breakfast àti lunch gbogbo ẹni máa jẹ papọ̀ tí n bá dé. so máa tọ padà orí gbogbo nǹkan tí mo gbé sọ. mi expect pé wàá jáde lẹ́nu. má bínú má bínú bẹ́ẹ̀ ok. Maria very soon. Don't long. <laughs> oh, network ló máa jẹ́ Oh, tí owó tí mo sẹ́yìn Oh, my bad, I'm sorry. I've seen it. Thank you so much. I really appreciate it. <laughs> Ma Maria very soon then. Alright, má fojú mi sọ́nà. Mo ń bọ̀ sí. Alright, take good care of yourself. Let Lẹ́lẹ́gbẹ̀ẹ́ o. Yeah, I love you. Oh. <laughs> あ無筋で 黒はtí ẹ bá ní fẹ́ yẹ ó máa ń dàbí ìdọ́ni ìgbà náà máa fẹ́ rọ́ọ̀kì bóyá tó lóògùn fún ni àbí ìkọ̀kọ̀ wọn ọ̀dẹ̀ ni mọ̀ Maybe iṣẹ́ oògùn ìfẹ́ ni àbí. àbí bíi àbí bẹ́ẹ̀ kọ́. Yeah, I told the gym. And now, <laughs> sweetheart, gbogbo ilé ìta ṣe láti ẹ̀kọ́ eré ṣòro pé the best time ni fún ẹ láti pa ọkọ̀ tó ní I'm moving to my house right now. Abba Olúwadámiláre three days ma ni mo ti lò and in a week mo máa five days out of seven days actually you tó ni. jọ uh uh-uh. o tiẹ̀ mọ̀ fúnra rẹ wípé o kì í lo ọ̀sẹ̀ three days five days six days two days ìyẹn kọ́ ni i want you to be my wife i don't want you to go anywhere mi ìfẹ́ kó lọ sẹ́niwẹ̀ mi ìfẹ́ kó máa wá sílé mi kó to my plan pé yes i will be going this day i will be going one particular week or so no charge kájọ máa wà nbẹ kájọ máa ṣe tọkọtìyàwó ó tí i also want the same thing but you have to give me little time ní sùúrù fún mi díẹ̀ you know i love you. time will ló for kí n fún Mm, very soon. Okay, no problem. I love you dear. Thanks for your understanding. Alright, don't waste it too much. No problem, baby. I'll see you soon. bye. But I'm missing you already, baby. <laughs> I'm missing you. Bye. Okay. Ọ̀rẹ́! bá ṣe wà stressful too. tó bá mo customers bó ṣe ń disturb mi ó kàn fà from left to right me? Who orders tí mo take new òru Unlo òun ló bury me. tó lie? rí mi me? Oh no! Oh no! Oh no! wọn náà sorrow? bó ṣe ń sọ̀rọ̀ sí ó bó ṣe ń sọ̀rọ̀ láti jẹta fine She mọ̀ pé supplier and o lọ supply nǹkan she ah, mo wá dá wà nílé láti jẹta wáì. má bínú tí wọ́n gan bá rí mi wà pìtì mi má bínú kan hmm? ṣíṣe àtijọ́. mi ò tí ì jẹun náà mi ò tí ì jẹun ebi ń pa mi wọ́n ṣe mi ò dá wà mí láti jẹ̀ta why now má bínú ìmọ̀ kan ti fẹ́ jẹ. ó dẹ̀ ti wá rẹ̀ mí ní báyìí bóyá òwò ló máa help mi ní ìjọ náà bóyá kára chicken kára ata hmm. so that i ma lè fi jẹ rice àbí kí ló fẹ́ o èèyàn yẹn náà bá ṣe bí ká lè ṣe bí àbí mm. eh, kò sí wàhálà. Eh, but ó kára bí one kilo chicken kára one kilo turkey so that á last wa and àwọn kan míì tó bá bí lè pa lè fi ṣe náà tí gbogbo ẹ̀ máa fi wá òkè hmm, má bínú níbo jẹ́ kí wọ́n. àti mọ̀ pé èèyàn ò ní kọ́ sí lẹ́nu náà ni. má bínú nà mo ṣáà ti ń bẹ̀ má bínú sọ́ọ̀rì mo ṣàmùpé wàhálà àtàwọn méjèèjì náà mo ń bá káàkiri so n bọ̀ ó yẹ kí five thousand náà lè tó hmm, alùpùpù máa ra kilo ní sàbí. ẹ eh, one kilo turkey náà one kilo. ẹ eh, bọ̀ tí n bá yẹ turkey ní bá laps kẹra. Eh, but ṣáàjẹ́ kó jẹ́ bí two kilos so that lè last wa dẹ̀ so wa dẹ̀ ra ta wa ra. ìbáṣà ti bá ṣe ata àdúgbò ẹ̀ṣà. yeah so one two three four five six má bínú ìgbà tí wọ́n bá fi dé èmi gan máa ti freshen up so màá kọ̀ bọ́ sí kitchen máa sè. ẹ kò sí wàhálà ẹ mọ tí wọn lọ máa ṣe é sí ilé ìwé tí n bá ti lò torí bí n pè mí bóyá kò lọ gbómi rice kanu àbí kí ló fi. mo ti rìn mí nà máa kọ́kọ́ freshen up. torí bí n pa mí o. mo ń pèsè fún mi. ok go take care. i love you. i love you too. Ah, eléyìí jí o tí yẹn bá kó sí ilé ìbátan yẹn máa jẹ sọ́nà ni o. nevertheless màá try ẹ̀ náà kò easy fún ọmọkùnrin. o jẹun ni pípà ló tún kà ní. ẹ mo kàn tún go through ẹ náà ni pé àwọn job vacancies tó wà níbẹ̀ kí n kọ àdírẹ́sì ẹni fàṣọwọ́ ẹgbẹ́ òpótí kọ àdírẹ́sì bíi mẹ́fà kan lẹ́hìn ni máa kó sí lọ́la. ìyá pẹ̀lú ọkọ mi ọlọ́run àkókò bá mi pèsè iṣẹ́ alálùbáríkà fún ẹ láìpẹ́. àmì o just oh. take it easy. tí wọ́n gbé tọ̀nà tí bá ní kò sùn mí rán ni o kí wọ́n dẹ̀ máa kọ application almost every day for over four years kó má rí iṣẹ́ kó yé mi o. bọ̀ mo nígbàgbọ́ pé this time around màá rí iṣẹ́ ṣọ́ra àwọn àdẹ́sì tí mo kọjọ yìí máa kò sí lọ́la kò dẹ̀ nígbàgbé lágbára ọlọ́run máa ríṣẹ́ at least kí n tiẹ̀ lè relieve ẹ̀ àbí kí ló fìrì. pẹ̀lú ọkọ mi náà ọ̀rẹ́ mi ò ṣáà complain mi ṣáà níṣẹ́ at least eléyìí tó já jù nìyẹn káláwa méjèèjì àjọ níṣẹ́ yẹn ló worst jù so calm down náà a ṣe láìpẹ́ lágbára ọlọ́run hmm? fún ẹ̀ ńkọ́. fún mi wà lóde mò ń ṣàjẹ́ ok owó tó béèrè lọ́wọ́ mi mo ti send ẹ̀ so alátìyẹn gan ma ti wọlé by now so wàá lè fi sort one or two things to ló fẹ́ sort out. ah my dear o ṣe o ọpẹ́lọpẹ́ o sórí òun lèmi náà ṣe sọ pé tó bá máa gbà ni máa fún mo láti rí iṣẹ́ lóṣù tàwa yìí. má wọ orí mi complain. <clears throat> wọ́n mi wà mo rántí kankan owó tí mọ́mí béèrè lọ́wọ́ ẹ̀gàn ṣe ti fún wọn. mọ́mí o. mọ́mí of course. owó má dá mọ́mí lóhùn pati pati pati all the time ṣé ìrìnà máa ṣe ni àwọn àtàwọn eré àwọn fẹ́ lọ pati kì í send owó sí wọn there are so many things that a lè fowó ṣe tó wọ important wo gbàgbé ọ̀rọ̀ tí wọ́n yẹn yẹn wà important for mm, now. my dear my dear my dear mọ́mí ẹ̀ náà ni òun láti máa fún wọn náà ni o ti gbọ́. mo understand wọ́n ní náà. mo understand anyway màá wá nǹkan tí màá ṣe sí ṣáà take care rẹ ṣùgbọ́n. ó bẹ́tà kò take care. ìwọ náà kò take care ìwọ náà wà á ṣe ẹni wà á tà o. bá mi káwọn àmì màmí ìsìn bá mi káwọn supply àwọn oníbàárà ẹja ìyá mi kù. thank láti bí ọ̀sẹ̀ kan ni ò ti wálé. bẹ́ẹ̀ ni mọ́mí kò wálé ah. normally tó bá lọ bí iṣẹ́ ọjọ́ kejì ìgbà míì ó pa pẹ́ jù ọjọ́ kẹta ló máa di alẹ́ ní máa dunú ẹ̀ iṣẹ́ ló pọ̀ nǹkan kan eléyìí kò dẹ̀ lọ bí ọ̀sẹ̀ kan sì kò wálé. bí ọ̀sẹ̀ kan kò wálé o ò ṣe wá pago ẹ̀. mo pago ẹ̀ kò lọ n tó tẹ̀ máa ń fọ́ọ̀nì ní pé tó bá fẹ́ jáde these days tó bá ti jáde gbàrà báyìí tí bá bẹ̀rẹ̀ sí ní pago ẹ̀ kò ní ṣiṣẹ́ mọ́. ago ẹ̀ ò ṣiṣẹ́. bẹ́ẹ̀ ah. èmi dẹ̀ wá ń pago ẹ̀ o ń ṣiṣẹ́ o agbèwò lẹ́yìn pèsè tó ń ṣiṣẹ́. aago ah, àwa tá à ń ṣiṣẹ́ ló ń bá ẹni tó ń ṣiṣẹ́ ọmọ pé òun ń ṣiṣẹ́ èmi náà ń ṣiṣẹ́ aago wa jọ ń kọ̀nẹ́ẹ̀tì pọ̀ mọ́ra wọn ni àwọn tí ò ṣiṣẹ́ bíi tiẹ̀ ẹ̀hẹ́n tó bá pè wọ́n aago yín jọ máa kọ̀nẹ́ẹ̀tì pọ̀ sórí ẹni tó bá ń ṣiṣẹ́ bí àwa báyìí ó lè pè kó kọ̀nẹ́ẹ̀tì ó ṣe à orí ẹ̀ pè ó ní làákàyè ó ní gbàṣẹ́ ò ní kankan tó ń ṣe àwọn ẹgbẹ́ tó kàwé bíi tiẹ̀ wọn ò ríṣẹ́ orin tó wà ń lù ú sí nìyẹn kò síṣẹ́ kò síṣẹ́ kò síṣẹ́ káàkiri ni oníkálukú ń fà ìwé ara ẹ̀ ní láti wá jíjẹ múmu onítorí pé o graduate àwọn tó graduate tó ń ru pọnpọ́n wà tó ń fọsẹ̀ ní mile twelve wọ́n kún bẹ́ẹ̀ àwọn ride-on tó ń gun ọ̀kadà graduate ni wọ́n graduate tiẹ̀ ojú tiwọn lọ kí wá ló ṣẹlẹ̀ o jókòó kalẹ̀ o kankan òun sùn òun jí òòríṣẹ́ kankan ṣe òun ṣe rádaràda bí ọ̀bẹ ọlọ́kà wá ń wá kágo ẹ bẹ́ẹ̀ ni tó ń ṣiṣẹ́ ṣiṣẹ́ kó lè bẹ́ẹ̀ ṣe àwọn sẹ́ẹ̀tì tí ò ṣiṣẹ́ ni kó máa wá kiri. èrè ó graduate kí n máa lọ orun pọ́npọ́n mọ́mì inú ọmọ ẹgbẹ́ ò ní dùn. ohun tó ń ba láìfò ẹ jẹ́ gangan nìyẹn ohun tó ń pa ẹ mọ́lẹ̀ òun ni graduate sinmi àwọn tó graduate jù ẹ lọ àmọ́ bíi tẹ́lómi ti ń ṣiṣẹ́ tó dẹ̀ ń délé ẹ̀ tó ń kí wọn pé wọ́n kú ilé kò dẹ̀ ti torí ẹ̀ gbébọn kò ti torí ẹ̀ jalè kò ti torí ẹ̀ ṣe kankan kò ti torí ẹ̀ jókòó kò sùn kò jí enterprises òun ló ń bá kiri ó wá ń sọ wípé aago tán fún ẹ ò ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ náà rí ṣebù ni ẹni tí ò bá ti nígbà ṣẹ́ kò sí bó ṣe lè ṣe tó bá ti ń pago ẹni tó ń ṣiṣẹ́ báyìí náà ṣebù náà ṣebù òun ló máa gbọ́ ẹ pẹ̀lẹ́ kílé. ẹ mọ mi ẹjọ́ tẹ bá ti pè tó bá tẹ bá ti fẹ́ bá sọ̀rọ̀ ẹjọ́ ẹni mo mo pè. àtẹ̀mí bá ti pè lọ́wọ́ kan ó máa ṣiṣẹ́ torí pé òun ń ṣiṣẹ́ èmi náà nígbà iṣẹ́ mi ò jókòó kalẹ̀ mi ò tẹ̀gò ẹ pẹ̀lẹ́ kílé ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ gan ni ẹ pẹ̀lẹ́ ṣẹ́ gbọ́ aláràkà sẹ́ẹ̀tì àwọn oníranù ládàradà bí ọbẹ̀ ọlọ́kà ṣíọ graduate àmì graduate yẹn la fẹ́ jẹ́ àwọn tó ń ride on wọn ń ṣe graduate. Ah, ọ̀gá ọ̀ àlàyé so mọ́mí ìyàwó yín ló sọ adúrò ọ̀rọ̀ báyìí sí. Ah, kí ni mo fẹ́ ṣe number one àná mi ni wọ́n number two wọ́n jù mí lọ ṣé kò tí fẹ́ ṣe náà àmọ́ ìṣọ̀kan má purọ́ ó mìtì mi o ó mìtì mi o. bọ̀dé mi náà ó ní eh, ṣé ẹ̀yin àti ìyàwó yín ṣé ẹ níjà kan ti tẹ́lẹ̀ ni. àjà. Ah, kí ló fẹ́ àti ìyàwó mi bó ṣe máa ń lọ bí iṣẹ́ nìyẹn tó bá lè lọ bí iṣẹ́ adéjọ́ kejì ó wá pẹ́ jù adéjọ́ kẹta ó ṣàwọn pé supplier ni àbúlẹ̀ ṣe lélẹ̀ tí ó ti tí ó dé bọ̀rọ̀ yìí ta pago tago lọ kí n lọ bá màmí màmí dẹ̀ ṣe tó wọ̀n. ọ̀rọ̀ tó wà lè gan ó tojú sú mi because I mean I didn't even know what to say ṣé màmá ní eh, odidi ìyàwó aláyé ń rìnrìn kùnrin ni ṣé wọ́n wọ̀ bẹ́ẹ̀ gbẹnu mi ni sorry to say baba ẹ má bínú because kò yé mi o. ẹ̀rọ àwọn aṣọ ìgbọ́ tọ́ba lè yàn trust yàn Yétúndé ṣòun tó wò yẹn mo trust yẹn àtijọ́ ah, ń bàbọ̀ tipẹ́ ṣó mọ̀ ni. ẹ má sọ bẹ́ẹ̀. láti school life yes láti ń bàbọ̀ and èmi nífẹ̀ẹ́ ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ mi irun tèmi náà fi àmọ̀ ìpò nífẹ̀ẹ́ mi return ni pé ó ṣọ̀wọ́n kóbìnrin fáìn bẹ́ẹ̀ <laughs> kó dẹ̀ máa fọkọ̀ kó ẹ̀ pọ̀ ló tó ń ṣàwọn kọ̀ọ̀kan fọkọ̀ tó máa pọ̀ kọ̀ ọ̀hún ò bí owó mọ̀ ìpọ́kọ̀ òun ó ṣì máa lówó gan-an but obìnrin mi ò ní ní sùúrù ẹ̀. aláyé mo ti ẹ mo ti ẹ gbọ́dọ̀ kọmẹǹdì yín níbi tẹ sọ̀rọ̀ dé yẹn ìyá yẹn mo mí níyàwó yín àwọn fáyọ aláyé mójú lọ sọ́jà Ọlọ́run àmọ́. má bẹ̀rù má bẹ̀rù ṣèbí mm. máa ń sọ́pà fáàní ẹ̀ ó lè ka yà sí lórí tábà ní kàtẹ́lófin Ọlọ́run gangan ó ti dáràn ṣìnà bẹ́yẹn o ní owó ìyàwó mi pé ìyàwó mi fine. àlàyé àbí. àlàyé ẹ kó ń bẹ ẹ bọ́lẹ̀ ọkọ ẹ ti wà ń bẹ nìyẹn. àlàyé ṣèbí láàrin èmi àti yín ni mò ń sọ yẹn ẹ má gbé mi lọ sí level tó yẹ kẹ́ gbé mi dókè inú mi dùn sí tí mo sọ̀rọ̀ yẹn pé rẹ́rìn ojú ojú táyé change pé àyàwó mi fine kò sọ́kùn tó máa gbẹ́ pé ìyàwó mi fine tí ò ní sáyé àyẹ̀gbẹ́mùd ni change nǹkan tẹ̀mí fẹ́ gan nìyẹn oyè yín ẹ̀tẹ̀ sáyé rẹ́rìn yẹn ìdùnnú làwà jẹ́ fún yín. sori gbígbọ́ tó máa ń ṣe yín ẹ ẹ kì í serious láyé yìí wá àtàwọn yòókù ẹ o tó bá sí pé bóyá àwọn àgbà máa sọ pé àgbàlagbà ẹ tó bá lẹ́gbẹ́ òun ló fẹ́ máa bá ṣe ni ẹ kò lè ṣe kí ọkàn if not kò jẹ́ mi mọ̀ bí ọlọ́run kò jẹ́ kí gbogbo tẹ máa ṣe fún mi kò tẹ jẹ́ kí n tiẹ̀ bá yín sọ̀rọ̀ mọ́ ọlọ́run. ṣé ẹ̀yin lè fà wá lẹ̀ àwa làwa àwa ní sábẹ́ yín ṣé ìmọ̀pẹ́ yìí ni mọ̀ọ́mọ̀ wa ni ẹ̀yin là ń tẹ̀lé ṣé ẹ̀yin lè fà wá lẹ̀ òun náà ní ní mọ̀ bóyá ẹ̀ṣògùn sí mi ní ìbọn ìbáfẹ́ wà á ṣe ẹ̀sìn àwọn ṣọ́pẹ́ pé ẹ̀ ń serious ẹ má ṣe bí ẹni tí ó lọ pọ̀lá. ayégun ò serious ṣé gbogbo situation tó wà lẹ́yìn gọ́ọ̀mẹ̀ntì gbogbo ẹ̀ kù ilé kù ṣá má kọ para wa ni. irú ẹ̀yin náà ṣe kára àwọn age-mate nílẹ̀ ń bá yìí ni ṣé mo ìròyìn tó máa fún yín ni. aláyẹ ẹ̀yẹ ká bọ́lẹ̀ gbogbo yẹn jà ẹ̀ ti rẹ́rìn nǹkan tèmi fẹ́ ni ẹ̀ inú yín ti ń dùn ẹ kí ló tún kun ẹ kó mímu ẹ kó jíjẹ jáde. ẹ kí n kó mímu kí n kó jíjẹ jáde. ṣẹ́ẹ̀ṣì ń ronú ni alaye ka mun kẹ e ka jẹun fún mi. o wa kọnso mi ni abo ti wa dákún bùkátà mi. ṣé tí o bá bọlu lẹ́sìn tó yà á mi ìtàyè rẹ̀rìn yìí ṣé mo máa lẹ́yìn ronú ẹ̀yìn tẹ́ bù sọ́run tẹ́ bù sẹ́sẹ́ àgbégbá yín látòkè délẹ̀ ọlọ́run. anyway ṣe o fẹ́ gbọ́ tọrọ kò sọ jẹ́ lé kò sọ jẹ́ lé ẹni tó máa ṣe ń jẹ náà kan ni ò sí lé. bad news ni o. kò sọ jẹ́ lé. màdà yín náà máa ń wẹ́ta mo pé máa ń bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ yìí wo wo wo bí wo ó ti tó tó bá ní nǹkan mi sọ kó lọ jàre. Ah, pẹ̀lú nǹkan tí mi wò ń bí ẹja kan ti wà òkè fèmí o kẹ̀kan fi dodo díẹ̀díẹ̀ sí fèmí òkú akọ bébí nǹkan. ẹyọ kan wà òkè fèmí náà ok ẹyọ kan wà òkè fún ọ náà ah, ó dà pé ẹyọ kan náà ni mọ́mí sọ ní ẹ̀kan yẹn so. Ah, ó ti o. Okay. Mm èló ni ẹyọ kọ̀ọ̀kan. twenty five thousand naira ní package ẹja kan. ah wọ́n fún mi ní méjì wọ́n dẹ̀ bá mi ṣe méjì síbì kan wọ́n fi gbégbé gbogbo ẹ̀sìn máa gbé yẹn lọ́lé. kan fún yín ní méjì lórí ìjókòó ń bẹ̀. méjì wàá dẹ̀ tún ṣe méjì. wọ́n á dẹ̀ pákéjì àwọn nǹkan míì fún yín pẹ̀lú gbé ẹgbẹ́ yẹn lọ sílé. ah ok my dear ṣe ti gbọ́ nǹkan tí wọ́n sọ. ọ̀rọ̀ àṣà pẹ̀lú extra àti mọ́mì. màá lè máa rántí pé ọmọ mi gbé mi wá jayé. wàhálà no problem. <laughs> ayé ni màá ṣe kí n tó ṣọ̀run. yes ma no problem. ayé yìí dùn. <laughs> èmi ò tiẹ̀ lè tijú torí mo ti rí pé tó dà nìyẹn ibi tójú kòkòrò èèyàn bá dẹ̀ ti so sílẹ̀ èèyàn ti ọ̀ọ́. náà ẹ ò lójú kòkòrò ojú kòkòrò kẹ lọ́dọ̀ ọmọ yín ohun tí ń bá ní ti yín ni ọlọ́run má jẹ́. Ah, kò yé mi àbí kò yé mi tó ń tọ́ mi tó ń tọ́ mi tó ń tọ́ mi ọ̀dọ̀ ọmọ mi ni mo wà àrà tó bá wù mí mo lè dá ohun tó bá wù mí mo lè sọ fọ́mọ mi èmi tó yẹ pé máa jẹ ayé yìí. ṣé kọ́ fún yín ní ọmọlúwàbí bíi mẹ́ta ah ọkọ mu wá ó bá ti ń gbẹ́ja yẹn bọ̀ kọ́ mu wá ah, kí ló dé <laughs> ọ̀dọ̀ mi ni kù ń wà tí n bá yó èmi ni mo máa sọ. Ah. kan mú méjì sí no mm. problem no no mo like mọ́mì mọ́mì òun tìjú ṣe fàájì. mi ìtẹ̀lẹ̀ tìjú lọ́dọ̀ ẹ̀ ṣe fàájì fàájì wà lára mi má ṣe fàájì yára mi yá. Ah. <laughs> I don't want to be I will deal with you. You, you, you stay with my man. Where were you taking my man? You won't be able to do it. I need to do this. Come on, please. No, no, no. Má bínú, má bínú. Wọ́n bá a sọ̀tẹ̀ lórí Instagram. Má sọ fún ẹ̀. Má sọ̀tẹ̀ lórí Instagram. Má sọ fún Instagram. Má sọ̀tẹ̀ lórí Instagram. Má sọ̀tẹ̀ lórí Instagram. Má sọ̀tẹ̀ lórí Instagram pa. wọ́n ò sẹ́kọ̀ọ́ pẹ́rẹ́ ẹ̀kọ́ pẹ́rẹ́ ló fẹ́ para ẹ̀ báyìí tó bá jẹ́ méjì kan ẹ̀kọ́ pẹ́rẹ́ ló fẹ́ para ẹ̀ báyìí. ọmọ yìí ṣe kẹ́kọ̀ọ́ ṣẹ́kọ̀ọ́ ṣẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n mi ò lè ṣí ẹni tí mò ń fẹ́ I can just I can just fẹ́ lù mí pàkẹ́. just just once. once. ẹgbẹ́ kan tó sọ just once. yẹ́nì kẹ́ ló jábọ̀ yẹn sí ah! ọ̀dọ̀ wọ́n ti jábọ̀ mo lẹ́lẹ̀ yẹ́nì kẹ́ ti jábọ̀. wọ́n sọ pé once. ó fẹ́ lù mí pa ni. yẹ́nì kẹ́ ti jábọ̀ òun nìyẹn. Ah! <laughs> Ah, yes. yes. Yes. yes. Yes. yes. Yes. yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. mean it. Say yes. What have you trusted us? Say yes. Yes. Say yes. Oh. Congratulations. Congratulations, darling. Thank you. Congratulations. Congratulations. Yes, baby. <laughs> It's a terrible me. Plan me. Don't you mo fẹ́ surprise ẹ̀ náà la ṣe ṣe bẹ́ẹ̀. Thank you. Ó mọ̀ pé mi ò lè ever ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún ẹ. really appreciate it. I go go. I want to wà ń bẹ̀ pátápátá kò sí tí ò mọ̀ nínú wọn wípé ojú kan làdá mi ni títí kan ọ̀rẹ́ ìgbọ̀ngàn so ọ̀nà wo lè mí mo dẹ̀ ń sọ fún wọn mo ní ṣé ó dá wọn lójú wípé mi love me wọn ló love me gan mo ní okay jẹ́ kí n plan ẹ̀ báyìí náà kí n fi wo orúfẹ́ tó ní sí so thank you so much. I love you. I will love you forever baby. thank you. ah sweetheart mo mọ̀ pé ìjà tó ń jà àti ìbínú tó bínú wọlé kò jẹ́ kó wọlẹ̀ hmm? kò jẹ́ kó rílì wọlẹ̀ dáadáa mọ́tò ẹ̀ ni. Oh my God. Yeah. <laughs> My dad. Thank you. Oh, thank you so much. Oh, thank you. That's Thank you so much. I'm so grateful. You're welcome. driver ìwé driver ìwé driver ìwé driver. ó jàre bàbá mi ah, èmi ti sọ fún ẹ mo ní tó bá ti propose sí i ah, ah. ó máa gbà tó fi nǹkan ńlá tó tó fi tì í fún un ó parí nìyẹn ó ti wín ní àti ẹ ẹ ṣe gọba bẹ́ẹ̀ ṣe sọ gọgọgọgọ bẹ́ẹ̀ lórí ma ẹ ṣe ma. ó wá kù nǹkan kan o ẹ jẹ́ ká ṣèṣe ètò ká ṣe ètò pápápá ká ṣe gbogbo ẹ̀ ti ìyàwó mọ́ gbogbo ẹ̀ kó rí ibi bọ́ sọ́dọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan náà. Ah, kò sí wàhálà kò sí wàhálà nígbà tí yẹn tiẹ̀ ti wọlé láti gẹta yẹn báyìí ó dà kó ju ẹ̀ ti wálẹ̀ díẹ̀. ó máa wálẹ̀ ni hmm, hmm. Ah, kò ní wálẹ̀ mú. ó ti rí i pé lóòótọ́ lóòótọ́ mo nífẹ̀ẹ́ òun mi ò dé mi ì wọ́n ní ilé òun la ti ń kẹ̀ṣọ́ ròde bí òwe ẹ̀yin àgbà ọmọ tó bá tọ́ dáadáa ó ní láti farabalẹ̀ so mo ṣẹ̀ wá tẹ̀lé òwe ẹ̀yin àgbà mi tó ní <laughs> ẹni bá mojú ogun. òun ló ń pa bìdírè. sẹ́ni pé mi ní ìdí tó tó ṣe bí òwe ẹ̀yin àgbà ẹ̀yin lẹ parí ẹ̀ wá. ìyẹn ló parí ó káre wo ọdẹ bá bọ ọwọ́ wẹ̀ ni ó ní eh, dandan kó má gbàjẹ́ ọ̀rọ̀ mi yí ẹ ó wà lókè mo tún ti ṣe nǹkan kan síbẹ̀ mà. bẹ́ẹ̀ ni mà <laughs> bẹ́ẹ̀ ni mà. ìní wẹ̀ẹ̀tì ojú òní tiẹ̀ apẹ́ òní gbẹ òní wọ́wọ́ tì ebi òní pẹ́ ìyà òní jẹ ó ṣe ó dàbọ̀ o káàrí ọkọ mi ó tún ti ṣe bó ṣe ń ṣe ọlọ́run o ìyà ò dáa èmi kẹ̀ máa gbádùn láyé mi ni. ẹ rà mà. ó jàre. ẹ rà mà. pẹ̀lẹ́ mo ń gbọ́ ọ̀rọ̀ tiẹ̀. ẹ àkọ́kọ́ mà mo kọ́kọ́ fẹ́ wá bẹ́ẹ̀ yín pé kẹ́ má bínú nítorí mo rí pé àtibàtẹ́ ti bá mi sọ̀rọ̀ yẹn e, èmi náà ń ṣe bákan mo dẹ̀ wẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ wá rí sí pé tara mi lẹ́ ń bá mi sọ mo wá fẹ́ promise yín pé ṣe rí ó pẹ́ ju ọ̀sẹ̀ méjì máa ríṣẹ́ tí n bá wá ríṣẹ́ ẹ kọ̀ mí lánàá ṣe mo fẹ́ fún yín promise yẹn ni torí ẹlẹ́ẹ̀kejì ni pé mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ bá mi pè Yétúndé ṣẹ̀rí tẹ́lẹ̀ ni máa ń sọ pé kò wálé lọ́jọ́ mẹ́ta kò wálé lọ́sẹ̀ kọ̀ọ̀kan ẹ ti àwárí lè sìn bí oṣù kan sìn kò wálé àgọ́ ẹ̀ ò lọ ohun tó wá fọ́nì ní gbogbo àwọn ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ tí mo mọ̀ mọ́ mo ń tọ́dọ̀ gbogbo wọn wọn láwọn ò rí ni ọ̀dọ̀ ọ̀rẹ́ tó mi ò rí bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ tọ́jọ́ wà gbogbo everywhere pátápátá tí bá dẹ̀ débi ẹnu àní kò sí níbí mo ṣe ní pé wá bẹ̀yẹn ẹjọ́ tó bá ti pè é ẹ bá ń sọ fún mi pé mo ti miss ẹ mo kàn dá wà ń lé ni mọ́ mi mo kàn dá wà ń lé ni ètò tẹ̀wá tó fún ọ́ níjù ọ̀rẹ́ tó yẹ pé ó máa ń bá ṣe make up jọkẹ́ tó ló ń gbé Ṣómólú yẹn tó máa ń complain pé ìwé ò dá nǹkan kan pẹ̀lú ẹ̀nà mo mọ̀ pé ẹjọ́ ẹjọ́ mọ́ mi ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ṣé o ti sọ gbogbo tinú ẹ̀ tán báyìí. ẹ ẹ mo ti sọ tán. torí mi ì fẹ́ kó ní mi ì fún ẹ láyè kó sọ gbogbo ọ̀rọ̀ tó yẹ kó sọ ni o ṣo ti sọ tán. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo ti sọ tán. ó dẹ́ ẹ lójú pé o ti da gbogbo tọwọ́ ẹ lẹ́tàn bẹ́ẹ̀ ni nǹkan tí fẹ́ wá sọ fún yín náà nìyẹn mo fẹ́ wá bẹ̀ pé kẹ̀dẹ̀ jọ kẹ bá mi bẹ̀yàwó mi. o ti da gbogbo tọwọ́ ẹ lẹ. bẹ́ẹ̀ni o ti sọ tinú ẹ tán. bẹ́ẹ̀ni o ti parí. bẹ́ẹ̀ni ma. a ní pàdé láyọ̀. mọ́mì yẹn sọ nǹkan kan ni mọ́mì. ṣe mọ́mì ṣe ṣe ṣe mo ti ya tẹ́tò yìí náà ni àbí kò yé mi o. mo mo fẹ́ ó i don't know i don't know i don't know i don't know. ó tọ́ ni náà Yétúndé ó tọ́ ni wájú máa ṣe ṣé mú gbòòlò pè mí ni mo ò láìkẹ́ o wá ṣé o ṣe o ṣe o mú mi ṣeré ni èmi lọ́kọ̀ ẹ̀ náà wà á dédé jáde ọ̀sẹ̀ kan wà á jáde ọ̀sẹ̀ kan àbọ̀ wà á lọ ọjọ́ mẹ́wàá ò ní wálé kí ló ṣẹlẹ̀ gan-an ṣé o ti sọ mí di mugu ni yóò lọ ṣé mo ti di gbẹ̀rù dání ṣé olóògùn fún mi ni àbẹ́ orí mi mo kọ́ la dáhùn mo kọ̀ọ̀kan bá sọ mí nísìnyí wà á fi mílẹ̀ sínú ilé màmá fi lóòlì títí tó bá sọ̀rọ̀ rẹ̀ tó tó wá kí kọ́ọ̀bì nínú ilé nǹkan ọkọ̀ dédé fi mílẹ̀ ẹwọ́ ní wèrè gan-an ọmọ mọ̀ láìkẹ́ ó ti pọ̀ jù ìwọ ló bá kọ́ ṣiṣẹ́ ni dáhùn ṣé wọn ló bá kọ́ ṣiṣẹ́ ni àbí wọn kì í nífẹ̀ẹ́ ni mo nífẹ̀ẹ́ ni wàá kọ́ dẹ̀dẹ̀dẹ̀ lọ ó ti pọ̀ jù ó ti pọ̀ jù má jẹ́ bínú o má jẹ́ bínú o ó ti pọ̀ jù o. pẹ̀lẹ́ ẹran. ta lẹ́rọ yétúndé mi ẹran èmi ẹran lórí bí wọ́n ṣe kọ́ tó dùn mí ìyàwó ṣe kọ́ tó dùn ọkọ ẹ̀ mo lè kọ́ bí èmi lẹ́ran wà bá lọ pọ̀ fọ́ọ̀kì mi bá lọ pọ̀ fọ́ọ̀kì mi mo sọ fún ẹ wọ́n ní wèrè gan-an èmi ẹran ọkọ mi má bínú mo ṣe tiẹ̀ ti rí i pé ìwọ lọkọ mi ń sìn ní jẹ́ ká gbàgbé ẹ má bínú. kò yà wá àkànṣe sí ni o kò wá àkànṣe sí ni o. actually mo tẹ̀ ti gbàgbé kí n sọ fún ẹ láńlọ́ọ̀dù pè mí o wọ́n láwọn kan dédé rí owó ilé tó send bó tiẹ̀ surprise àwọn kò because owó ilé wọn ò tí ì expire. Ah, wà á kí ló ṣẹlẹ̀ ṣé láńlọ́ọ̀dù yàwé ṣé láńlọ́ọ̀dù tí mú gbóni ṣé láńlọ́ọ̀dù tí mú gbóni ah, èmi send owó ilé sí ṣó yàwé ṣé mi san owó ilé ni wọ́n kọ́ ló má san ni. Ah, mo tó máa mi kí láàrín ọdún fi yẹn lẹ inú bí mi o. o ò sáyìn lówó lé sí i. ọ̀rọ̀ wo ni wọ́n náà ń sọ ṣé mi lè mi sanwó ṣe bí olùmọ̀ sanwó àti láàrín ọdún fẹ́ máa mú mi ṣeré ni. èmi mo máa ń sọ gbogbo ti rówó. ẹ eh, máa tó ń ṣe págà nísàlẹ̀ lẹ́wà tá a máa ń sanwó prepaid wa náà wọn lọ délé dọ́dọ̀ àwọn owó kan sanwó kan san sixty thousand di pé oníyà àfẹ́ kó pé ká má máa ṣe onídé ten thousand pé at least kíyẹn kàn tẹ̀ láti wá fún bíi two months mo kàn déédéé subscribe fún. ẹ sáwọn pípọ̀ ìṣọ́ plan lèmi lórí ni èwo tún ni èmi ṣé mi lè san ogun ọkọ bẹ́ẹ̀ ni ṣé mi lówó ni ìwọ kọ́ ló máa san ni ó tọ́ ni nà ṣé ògùn fẹ́ pa ọ́ ní praga ni. o o ah. kó sixty thousand fún wọn pé ká fi sanwó prepaid. kí ló ṣe ẹyẹ túndé ìbomú ti rí sixty thousand wọ́n kọ́ ló máa ṣe gbogbo ẹ̀ ni. ṣọtí dípò ògọ̀ ògọ̀ lẹ́yìn ọkùnrin máa ń ṣe báyìí náà what's wrong with you èmi ni mo ṣe everything do you think it's easy mi ò complain fi ó dẹ̀ tún ó dẹ̀ tún wá dúró sí mi ìgbà òun rà sílẹ̀ mi lórí èmi ni mo ṣe everything ṣọ̀rọ̀ pé láti maintain ara mi gbogbo ṣọ̀rọ̀ pé easy ni kí ló dé ó fẹ́ pa mí ni èmi ni màá sanwó tí wàá fi gẹrun èmi ni àjàlábí ọ̀rọ̀ ìgbà tí wọ́n lọ Dubai ni mo rà á títí tó fi bọ́ bọ́ksà èmi ni màá rà èmi ni màá rà rọ́jẹ sílẹ̀ do you think it's easy ṣé o mọ̀ pé téèyàn máa ní true love sí síyàn o mọ̀ pé nìyẹn náà ní láti máa tọ́jú obìnrin yẹn ni gbàgbé true love tí èèyàn bá ní true love tí ò bá náwó lóbìnrin yẹn lórí true love wọn fade true love dàbí bread téèyàn jẹ téèyàn fi kọkọ já ni kí ó take it easy mi ò dé mi ò dé ní complain dẹ̀ tí wọ́n dúró sí ìgbà òun rat lèmi lórí gbogbo nǹkan tó yẹ kí wọ́n ọkùnrin máa ṣe lèmi ṣe èmi máa ma ṣiṣẹ́ bí ẹrú máa wà ní ọ̀run mo máa ṣiṣẹ́ bí akúra máa subscribe fún ẹ kò sí blog tó kì í tẹ̀lé kò sí paper tó kì í kà mi ò complain máa ma ṣiṣẹ́ bí akúra máa wà ní ọ̀run ó wá wà níbẹ̀ ó rat lé mi lórí stop it wo tẹ̀tí bí mi inú lálẹ́ yìí bí mo ṣe wà yìí mo ń lọ. and you must not call me ìgbà tó bá wù mí tó bá yẹ pé after two months ni mo tó dé ìgbà yẹn lórí mi if you call me ìgbà yẹn ni wàá rí other side mi nonsense. ṣé mi ò ti ṣinú bí báyìí but right mi mò ń jalè náà ṣe gẹ́gẹ́ bí ọkọ tó nífẹ̀ẹ́ ìyàwó ṣé mi lè complain bó ń jalè jù ni. o máa lọ tún mọ́tò tún níwálé yétúndé sórí sórí sórí. ó ò mi ò mọ̀ pé tòdátòdá báyìí ni o hmm. ilé tí mo rí ìyá lágbára ọlọ́run ti gbé kọ́ yín o. Hmm. mo tún ṣe ń bọ̀ gan-an mo tún dé ta mo tún rí ẹṣin yẹn ọkọ̀ ẹ má di o kí ni ìtumọ̀ kan tó wá sọ báyìí. ẹ bàbá gbogbo ẹ ṣe ń lọ dáadáa náà ni mo rí i pé bísínẹ́sì yín gan gbogbo ẹ bẹ́ẹ̀ ṣe ń náwó gan báyìí bẹ́ẹ̀ ló ń tó yín lọ́wọ́ tí gbogbo ẹ kàn ń ṣe bó ṣe yẹ kó lọ. lójú tí ẹ sìn wá dàbẹ̀ ni pé mo dọ́gbọ́n sí. ẹ ẹ tí mo fi ti yẹ ìyẹn já mi tán. so call tiẹ lọ́dọ̀ Ọlọ́run sì ń waiting ló wà ẹ bàbá jẹ́ kọ́ ló ń gbé tèmi náà jọ. ṣé mi ni ṣé mi àtọ́lọ́jọ́ ṣe mítìn lójoojúmọ́ ni <laughs> ìwọ ló mọ bọ́lọ̀ ṣe ń gbé kọ́ lè lágbára ọlọ́run ọlọ́run máa gbé kọ́ tèmi lójoojúmọ́ ni ọlọ́run á gbé kọ́ tèmi náà ó ti gbà á ọlọ́run á gbé kọ́ tèmi ah. <laughs> ó dáa nígbà tó o ti mọ̀ yẹn èèyàn bí ni púpọ̀ ẹ̀yìn èèyàn ó mọ̀ pé mi ò kì í ṣe gbogbo rádaràda tẹ̀yìn ṣe èmi ò kì í lu ẹbú mi ò dẹ̀ kí n torí bọ gbogbo ibi tó máa ń torí bọ̀ gbà yẹn èmi ò bá yí torí bọ̀ bẹ̀ ọlọ́run ló mọ bó ṣe ń ṣe ìyanu ẹ̀ àbí ó yí torí bọ̀ bẹ̀. broda mi mi ò torí bọ̀ bẹ̀ kankan <laughs> mo mọ̀ máa pu ni. Eh? mo mọ̀ pé yàn ọlọ́run ní pẹ́ lè ṣerú ẹ̀. ó mọ̀ kí mi ò lè ṣerú ẹ̀ ọ̀dẹ̀ eh, sọ. mo kàn fẹ́ kẹ́ já mi tán ni. èèyàn burúkú ni ẹ ṣàfẹ́ máa tọ̀pá bọ́ọ̀lù ṣá kẹ́ ẹ lè gbóhùn ìlú àbí bẹ́ẹ̀ kọ́. ẹ gbọ́. àbúrò ohun tí yẹmi fúnra mi notice ni pé gbàtẹ́mi náà wò sọ́tún sósì mo ṣàrí pé gbogbo ẹ̀ ń wọlé àti nǹkan tí mo béèrè fún àti ìtí mi ò béèrè fún gan gbogbo ẹ̀ ló ń dọ́wọ́ mi. ọlá Ọlọ́run kò sí nǹkan tí mo dààmú fún kò sí contract kankan tí mo ronú sí pé ah mo dẹ̀ fẹ́ kí nǹkan kan ìṣẹ̀lẹ̀ ó máa dọ́wọ́ mi wọ́n á wo pé ah, kí ló ṣẹlẹ̀ mí náà wá jókòó máa rí pé Yorùbá sọ wípé àsìkò téèyàn bá wà kéèyàn máa check ara ẹ̀ dáadáa ọ̀rẹ́ tó bá bá pàdé àbẹ́ni tẹ́ bá jọ ń ṣe wọléwọ̀de tẹ́ ẹ jọ ń fàyàlùyà ní particular time kan yẹra ẹ wò kó wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ. Hmm. àbúrò ìyàwó mi olóríire ọmọ ni hmm. ó dàbí pé látijọ́ tó ti dọ́dọ̀ mi báyìí kò ju bí ọ̀sẹ̀ mẹ́ta lọ tí mo ti mọ̀ nǹkan ti yàtọ̀ fún mi. wá wá wá o. <laughs> definitely ṣẹ́rí ìyàwó yìnyín ah. blessed child of God. I must tell you she is a blessing to my life. Wow. seriously. ah ah madam madam. ẹ kú jókòó. ẹ rọra wá ẹ ṣe gan. èmi ti ń lọ nìyẹn o mo ṣe kúrò lọ́dọ̀ yìí kò tí ì pẹ́ ń sẹ́yìn ẹ̀jẹ̀ sọ fún mi pé ẹ̀ lọ lé ni kí ló ṣẹlẹ̀. Ah, ẹ ṣáà má bínú sí mi because àwọn tèmi kan ti ń pè mí wọ́n ti miss mi láti jẹta tí mo ti wà bíbá ah, ah, ṣé kò yẹ kí n wá lọ lé mi ni. ọ̀dọ̀ àwọn ti yín kọ́lẹ̀ wà bí àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> anyway tó bá jẹ́ pé ẹ̀ ti ń lọ náà ni èmi àti ìyàwó mi I really appreciate yín gan ẹ ṣé gan o. mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run mm-hmm. ti bá mi bùkún yín o àárín ẹ̀yin àtàbúrò mi ò ní dàrú lágbára ọdún gbogbo nǹkan tẹ́ fẹ́ ọlọ́run bá mi ṣe fún mi ẹ ṣé mo dúpẹ́ ìyẹn omi ìpè kí n tún máa rà láti <laughs> ah! ah! àbúrò mo bọ̀ jẹ́ kí n sìn wọ́n jẹ. ok ok ok ọ̀rọ̀ àǹtí ah. ẹ ti kẹ́. ẹ ṣe gan o mo dúpẹ́ lọ́wọ́ yín láti jẹta. ẹ̀gbọ́n ṣẹ́rí tó bá jẹ́ èmi ni o tẹ́ bá fi dídá èmi pẹ̀lú mo ṣe study family yín dáadáa mo máa padà lọ bá ìyàwó mi tí n bá bá sọ̀rọ̀ dáadáa definitely ó máa padà wá fẹ́ mi ó máa gbọ́ sí yín lẹ́nu. aláyé jọ̀wọ́ má kà náà ṣe bí báńkà náà pè ẹ́ wọ́n ní báńkì ló ti ń ṣiṣẹ́. yeah àmì báńkà. lóòótọ́ ah, àwọn pípò tó wà báńkì wọ́n máa ń ṣèyàn gbàgàn ẹ̀mí tí ẹ̀ blame ẹ̀ náà because irú yín náà máa ń fúnyàn lówó pé ẹ bá mi amọ́bì kan bíkọ́ wọ́n ṣe ń gbọ̀ngbọ̀n tótótótótótó kó dídì ẹ̀dùn wọ́n ṣe máa lọ bẹ obìnrin obìnrin tó dídì fẹsẹ̀ ara ẹ̀ kó òun ilé oníkan máa lọ bẹ wọn. ẹ ah. eh, bíkọ́ mi ìmọ̀tá ìlú mi ṣe máa ronú akọ̀ sọ̀rọ̀ kò ní rọ̀rọ̀ akọ̀ sọ̀rọ̀ jágba ti ṣá. bro ṣé àwọn pẹ́yìn lè fa ogun kan tó ṣẹlẹ̀ yìí ká ní pé mo mọ̀ pé bọ̀ bọ́ ìwọ̀n àbí báyìí mi ìníwá ìbáyìí lé ní o ah. mi eh? understand mo ti máa avoid ẹ tipẹ́tipẹ́ kí ni mo sọ́ọ̀sì kí ló fa pé kí ni ẹ́ jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ mi ò ń ṣe báńkà àwọn àsáréwọ̀ o kò ń ṣe pọ́n fi connection gbà mí o mo kàwé ni wo masters méjì mo ní èmi ìṣe àwọn cashier bank o tó máa ń gbowó wọlé o mọ o mọ o mọ post mi náà mo kàwé mi ìṣe àwọn tó ń lọ́bì fún kọ́ tó wọnú báńkì o bàbá mi ló wọ́n fowó gidi tọ́ mi mo dẹ̀ ní owó. wàhálà kí ló ṣẹlẹ̀ gangan tó so ṣé ọ̀sán fẹ́ gbé ibi tèmi ti ṣiṣẹ́ èmi ò kàwé ni wọ́n fún mi níṣẹ́ ibi tí mo ti ṣiṣẹ́ ọmọ ọmọ pòsíṣọ̀ tèmi ó dùn níbi tèmi ti ṣiṣẹ́ ni òun sọ pé o kàwé ẹ bàbá ẹ lówó ọ sọ pé bàbá tèmi ó lòṣì bàbá tèmi ni ọmọ gbàgbé ògbó orin tó ń sọ yẹn o ẹ kíní kan kíní kan kíní kan ògbó bọ́bọ́ kú ọ bẹ́ẹ̀ tó bá ṣe nǹkan tó pa á pọ̀ ṣé ìwà máa sọ pé olóòṣèmí ìwọ́lẹ̀ dé mi mú ni òun sọ pé kó o ṣèmí ní gbogbo ok o ti tẹ́lẹ̀ mi o ti tẹ́ oh my god oh ah, my god. ẹ máa wo nǹkan tí. bra kí lè ṣe pẹ̀lú àwọn tó àwọn woodlumps ah. yìí náà. Eh, ẹ èmi woodlump ẹgbẹ́ sẹ́yìn pé èmi woodlump. ṣé ìkọ́lẹ̀ wa palliative kiri. èmi wa palliative káàkiri. ṣé o lùtù ni. ṣé o sọ pé òun lọ́sọ káàkiri ní gbòòrò nìyẹn pé eh. èmi wà náà tó ń jáwé house. ṣé lùtù ni. ẹ̀mọ ṣe gbọ́ o ṣe bọ́bọ́ wo ìkọ́ fojú ẹ̀ rí. let me tell you something mo kàn lè bá ṣiṣẹ́ báńkì o ó ń gbá lórí mi gidi jẹ́ kó máa yọ ó ń gbá ó bẹ́ wà ó bẹ́ wà èmi ní pé kò lè káwá ẹ tó lè gúngò ni ẹ tó lè bẹ. ṣé o gbọ́ tó bá yá lóhùn ṣe woodlumps ṣọ́rọ̀ ògò lásán bí báyìí sìn ah. ṣọ́rọ̀ ògò lásán bí. ẹ ò lè bẹ wá bóyá kò ní ṣe fún ẹ ìwọ kọ wá. mi ìgbádùn o mi ìgbádùn o. ẹgbẹ́ má dà sí ẹgbẹ́ má dà sí bọ̀bọ̀ yìí sẹ́ ẹgbẹ́ má ah. máa wá yìí báyìí. ẹjọ ẹjọ ẹjọ náà ó dàbẹ ni pé à ń mísìn kankan bí yìí o mhm. bẹ́ẹ̀ ni à ń mísìn kankan bí yìí o. Eh, eh, priority wa àti gbèsègbè o èmi nìyàwó mi kún un lé o èmi ni mo ní problem o èwo lè tẹ̀yìn ṣe. Brian jẹ́ kó mọ̀ èwo ni pé eh, ẹ máa fọ́gò ẹ máa fọ́gò kí la ti sọ tó fẹ́ fọ́gò jẹ́ ká jọ ìdájọ́ ọwọ́ ni náà o ìdájọ́ ọwọ́ ni ẹ kí ló ṣe é. wàláì jẹ́ kí n mú ẹ. ṣé ẹ fẹ́ wá dákún problem ni àbí kò yé mi báyìí sí ṣé fẹ́ máa mú mi ronú ni wá ìṣe mí nara yín tẹ́lẹ̀ ni. ṣé mo mí ìyẹn lẹ́yìn tí mo ṣe ìgbà tí mo sọ gentle boy mo kọ́ ra comport báyìí tí mo ṣe lélẹ̀ ìran ó dẹ̀ sáyẹ́ ẹ̀ta mi òun ṣọ́ mi ah, ṣé mi jọ máa ṣe ọgbẹ́ mi wá. a máa fojú báńkà wò mí pé báńkà ọmọ street mo wà o street mo wà o ẹ jẹ́ ká pàdé náà jẹ́ ká pàdé ó dà pé ẹ̀dùn ẹ ti mí nara yín tẹ́lẹ̀ àbí. Ah. ẹ wo ẹ wo ẹ wo ah. ẹ ṣe ẹ ṣe. ẹlẹ́ṣẹ̀ kan tí mo mọ̀ ògògó ni tó máa ń ìwọ wá. ẹ jọ ẹ jọ ẹ wo ẹ wo ẹ wo ẹ ṣe ẹ ṣe. ìfẹ́ a máa bára dọ́wọ́wọ́ ìfẹ́ ọ a máa fẹ́ nínú ọ̀la ni ìfẹ́ a máa fà dọ́wọ́wọ́ ìfẹ́ ọ a máa fẹ́ nínú ọ̀la. ìfẹ́ mi jọ̀wọ́ tètè wálé ọkàn mi ń gbòòrò. Oh, hey, mi. Egungun ìyá mi ṣàní o, ẹ bá wò wá. I cannot stop my love. Uh. Ìfẹ́. tóbi ọlọ́run bèbè tó bá ní láti bá mi sọ̀rọ̀ ó ní nọ́mbà mi lọ́wọ́ send message mi ò ní láti pè mí tó bá send message mi máa reply please i beg you. kì í má wá wà láfíà ẹ. má kí ló fẹ́ wá wà láfíà mi ṣe tó bá ní láti wà láfíà mi ìwọ ṣáà send message mi máa reply ẹ ó ní láti wá sí ìgbà yìí please ẹ̀bẹ̀ ni mo bẹ̀ and i wouldn't want this to repeat itself jẹ́ ká respect àgbàlagbà náà ṣàníwọ̀ náà ó yẹ kó yí ẹ̀ jù báyìí lọ habit fifty thousand. yes. lọ́nà Yétúndé ṣé fifty thousand ṣó lè ràfẹ́ tí mo ní are you crazy? nílé ọkọ mi what's wrong with you. ìyá mari náà nìyẹn. ẹ ẹ. Eh, eh. má bínú má bínú. I wouldn't want this to repeat itself so behave yourself I'm ni ẹ nà. now. Ma bínú má bínú má bínú o ṣáà wà ókè àbí. wọ́n ló yẹ kí okay. máa béèrè bóyá o wà ókè. take care. wọ́n náà take care kọ́lọ̀ máa ṣàánú wa o kọ́lọ̀ máa jẹ́ kí pàtì wa affect present wa o àbí irú àṣìyàn wo leléyìí ọlọ́run ló mọ ibi tí mo ti pàdé ẹ̀ gan. alaye mo pot boy. jémi ò ń bẹ. bọ́ ọ̀rẹ́njì mo pot ẹ̀ síbi èsì. ilé. ayé ò pọ́ọ̀tì ilé mọ́ ọjà yìí tó bá ṣọ̀ fún ẹ gbowó ẹ lé. tó bá ṣọ̀ fún mi. o mọ̀ pé mi ò ń ṣe anything tó bá jọ mọ́ owó ó mọ nǹkan tó ṣẹlẹ̀ tí n bá port game yìí tí mo port game tèmi wò yìí ìyàwó ẹ̀ yìí máa gbé sùn lálẹ́ yìí. jí mi ni débi máa wọ̀nyí alaye ó ti lọ <laughs> àmọ́ tí o bá rí géèmù report kí ni wọ́n máa gbélé. ìyàwó ẹ̀gbọ́n tá à ń wá látọjọ́ ẹ̀ tó rìn lọ tá à ń wá tó sọnù bàbá wọn wà tó bá fi lè mú mi má port kí n tó ṣọ tó dẹ́ mi lójú ìyàwó wọn tó sọ ọ̀nà àbá wọn wà. gbogbo tẹ́tẹ́ burúkú ló fẹ́ ta bíkọ́ tó bá mọ tẹ́tẹ́ ta kò ní máa sanwó ọ̀wọ́ bẹ́ẹ̀ aláyé tó yìí jókòó ìgbọ̀n aláyé gan mọ̀ pé ìyàwó àwọn tó ti lọ kò lè padà wá mọ́ o máa sọ fẹ́mi pé ìyàwó aláyé tó lọ wá gbọ́ bọ́bọ́ yìí ò ṣe tẹ́tẹ́ yìí ṣe tẹ́tẹ́. gàgà màwé lè ṣe orí burúkú ṣe yìí ni èwo kí ló ṣẹlẹ̀ gan-an mo kàn wá bí mo fẹ́ kí ni mo sọ fún yín mo láìkẹ́ láyéláyé yín ẹ má máa bẹ àwọn ìbámu gbé sí ti wò kí ló ṣẹlẹ̀ gan-an. ẹ má bínú ẹ ó mọ ọkọ tó ṣẹlẹ̀ ìgbà tó ti bí àwọn ọ̀nù sìn wọn ò fẹ́ ká sọ̀rọ̀ fámílì àwọn pé yàwó àwọn rìn lọ ó mọ tó ṣẹlẹ̀ tí mi bá pọ̀ tiẹ̀ máa fún ẹ ní wàásù fifty bay. o fifty thousand. bọ̀ tí n bá pọ̀ tiẹ̀ tí n bá pọ̀ tiẹ̀ ẹlẹ́yẹ lóye mi máa gbé sùn lálẹ́. game. o tẹ̀ mí ni ṣé wàá fẹ́ máa fún mi ah, ah. Ah, baby ní baby ní sùúrù a máa jẹ ilé iṣu ọ bébì bébì ah, ọmọdé ti ba tẹ́tẹ́ jẹ fún mi ṣá. mo kàn ní wá wo àlàáfíà ẹ̀ ṣé wàá pa. bó ṣe sọ̀rọ̀ ẹ náà ni mo ṣe rí ẹ mo expect kó ṣe nǹkan tó ṣe ń sìn torí irú ẹ kì í mojú ẹ mọ́ra ọ̀tọ̀ ni nǹkan tí òun ṣàlàyé fẹ́mi ọ̀tọ̀ ni nǹkan tí mo rò lọ́kàn ọ̀tọ̀ ni nǹkan tí mo jáde tí mo bá ó ti ṣàlàyé gbogbo nǹkan tó wà láàrin ìwà àti ẹ̀fọ́ everything ó ti sọ fún mi but nǹkan tèmi kọ̀ rò ni pé ó nọ́mà kéèyàn máa lé obìnrin kan kó òun fẹ́ fẹ́ obìnrin èèyàn kan ló máa já mọ́ lọ́wọ́ ohun tèmi kàn realize ni pé kò sóbìnrin tó fẹ́ jìyà náà náà kò ní dìyà mú kò sóbìnrin tó fẹ́ jìyà ìwọ wúrú style aṣọ tó rán sí owó yẹ beautiful owó yẹ fine gan ká wá sọ pé ìyà ni level tó fi mu láti bí ṣó máa gbà kó lọ́dọ̀ fashion designer no kò ní mú yà wo bọ́mọ ṣe rí wo bó ṣe fílẹ̀ tó bá jẹ́ àbúrò ẹni ṣé wà ní kọ́mọ ẹ̀ họ́ọ̀gìyà kò ní họ́ọ̀gìyà tóró jẹ́ kí n mọ̀ pé òun ní gá go òun lòun bọ́ ẹ bẹ́ẹ̀ ni ó jẹ́ kó mọ̀ pé kò sí nǹkan kan agídí lóní ó yẹ kó mọ̀ pé kò sí bọ́n ṣe máa tú àpò ẹ̀ báyìí wọ́n lè bá nǹkan kan bí àbí tó bá fi nǹkan kan sí i agídí náà ni gbogbo nǹkan tó sọ fún mi nìyẹn ṣó wá expect mi àbóhùn fúnra rẹ̀ kó wá tún wá fàyè lẹ̀ kó tún wá lọ wọnú ìyá yẹn náà mi ní ṣe kò dẹ̀ ní work bẹ́ẹ̀ wọ́n ló wá síbí lánàá tó wá gba fifty thousand naira ah, ọwọ́ ẹ̀ yá o òun kọ́ òtẹ́ àti bá àpapọ̀ ni àbó ìṣe nǹkan kan bì kan náà náà wọ ọ̀rẹ́ mi má wá ìyàwó mi wá mọ́ baby so ní àká nọ́mbà ẹ lọ́wọ́ ó ti explain fún mi mo dẹ̀ ti mọ nǹkan tó ní bẹ́ẹ̀ mi ṣe rí lélẹ̀ philanthropist ayé ni mi ó tí mo dẹ̀ máa ń ṣe nìyẹn mo máa ń ṣàánú ẹ̀yin tẹ́ ẹ wà òkè tó báyìí ni kẹ́ ẹ lè jọrù wa màá fún ẹ ní two million naira màá transfer ẹ sínú àkáǹtì ẹ two million naira two million naira kí o lọ fi establish ara ẹ o kò sí nǹkan tí o lè fi ṣe ní kọ́ńtì ta ìwà yìí náà o má jẹ́ ń rí ẹ ní bímọ dépò tó máa pe ìyàwó mi o okay god bless you wàá rọwọ́ mi very soon pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi pẹ̀lẹ́ ọ̀gá nice one pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi two million ni mo fún ẹ o two million naira and what do you say. thank you. oh better ọtí rí àwọn tálíkà kan wà ìgbéraga wà láyé wọn bọ́ọ̀ yìí orípa rẹ̀ balẹ̀ díẹ̀ thank you then. wọ́n ló dàbọ̀. no no no má pariwo mọ́ má pariwo mọ́ òun understand pé ìyàwó alára òun ló torí kó sọ pé mo ṣe ẹlòmíì ìgbéraga ló máa fi ṣe é okay nice one there pẹ̀lẹ́ lẹ́yìn owó yẹn kò rí má jẹ́ rí ẹ nínú estate mọ́ ni mo sọ o ọmọlúàbí tèmi mo ti ṣe yìí o àbó láìkẹ́ bí mo ṣe sọ yìí. ọ̀pọ̀ yẹn alábùkù ni ẹ o alábùkù ni ẹ ò lọ́rọ̀ gbọ́ ẹlẹ́tẹ̀ ni ẹ bó ṣe wáyé o ẹlẹ́tẹ̀ ni ẹ orí tó bá lè máa tún àpò ṣe kó máa tún àpò láyé ẹ̀dá lẹ́yìn. kí ló tún wá. ìwọ̀ wá ìwọ̀ wá wo ayé tó wá òkè. Yétúndé wo ló wá ń wò bóyá wà òkè àlàáfíà wo ló sọnù káàkiri tó wa ṣé o rìsíìfà láti two million naira tí mo send sí kò dọ́dọ̀ ẹ̀ ni. ẹ mo rí ìbọn tí. ìgbà tó wá dọ́dọ̀ ẹ kí ló ń dààmú fún káàkiri náà kò fẹ́ bẹ̀rẹ̀ bóyá wà òkè ni. bóyá ta ni wà òkè ó ní gọ́ọ̀s gan nílé ọkọ mi ṣó lè jẹ́ pé ìwọ ló gbé mi sílé kọ́kùnrin mi máa bá mi wọ́n ní mi ò ṣe mọ́ a mo ti wá ìdóde tí wọ́n bá mi nílé ọkọ mi are you crazy or what bébí ọmọ gbà mí náà. bébí ah! ọmọ take it. ìrìnà sẹ́ẹ̀sì wọlé lẹ́yìn náà àtẹ́sítúndẹ̀tì mo mọ̀ pé wàá tọrọ owó ni bọ́ ṣá àwọn alákọ̀ọ́bẹ̀ ni kí ló dé wọ́n fẹ́ jẹ́ wàrùn ni. ó máa farabalẹ̀ ó máa farabalẹ̀ ni ó mọ rísì nǹkan tẹ́lẹ̀ tó ṣe léè tèmi ṣe fún ẹ ẹ wo bí èèyàn máa ń bẹ̀bẹ̀ fún làákàyè ni o ní kankan rárá o èèyàn máa bẹ̀bẹ̀ fún ọpọlọ ni mí mọ́nọ́fìlà tó yan o yan nọ́fìlà ọpọlọ o téèyàn bá ti pọ̀yàn lé ẹ̀jẹ̀ ló wọ worunú estate ta wà yìí sì tó bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo òṣì àti tó ń ṣe tó bẹ̀rẹ̀ sí ní ṣèrànù kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀ báyìí tá a bá ṣe nǹkan fún ẹ̀sìn ṣé wọn ò ní ní pé èèyàn wùwà tí ò da àwọn fọwọ́ lágbàyàn lójú pẹ̀lú tálíkà tó jẹ mo dẹ̀ tún sẹ́ẹ̀dì two million naira sí ẹ àbó òrí ni ṣé òrí owó tí mo sẹ́ẹ̀dì sí ẹ ni. téèyàn bá kọ́ létí báyìí lálá ìlànà kan kò yẹ kó lè tó yẹn náà. mo rí i mo kàn tún wá wà láfíà ẹ ni. inú wa wá káàkiri bọ̀ bọ́ iṣẹ́ fẹ́ kí kọ́lé fún ẹ ni. mo fẹ́ wà láfíà ẹ ni. bó ṣe wà ń sìn ṣé o ò ní fẹ́ ká ṣe nǹkan kan fún ẹ báyìí ṣáà ní ṣe nǹkan kan fún ẹ bó ṣe wà. bébí ewu nǹkan tá a máa ṣe fún àbúrò ọmọ sí mi ọ̀nkú yétúndé ọ̀nkú ló fẹ́ pè fún ẹ. alaye ẹwù ẹwù ẹwù alaye ọ̀nkú máa ń ṣe bí sójà ni. alaye alaye wà á gbé látijọ́ tí n ti wá bí mo ń ṣe sùúrù o mi wàá bá ẹ jà o. èmi ló ń lo owó fún títí wá bí mi ò bá ìjà èmi ni títí wá bí eh, lẹ́nu tiẹ̀. alaye wà á rí pé gbogbo àti mo máa wá bí mi ìta sí ẹ o ẹ tí mo máa ń pàdé mọ́kàn wá wà láfíà ìwọ wá ló máa fọlọ́pàá mú èmi ìwọ yétúndé ah, o ní pé a ṣe èrè ẹ má gbàgbé. ìfẹ́ àmàbàrà dọ́gbọ́wọ́ abafẹ́ dídọ́lá ni ìfẹ́ amáfa tó ń bọ̀wọ̀ ìfẹ́ o abafẹ́ dídọ́lá. Ìfẹ́ mi jọ̀wọ́ tètè wálé. Abojú fẹ́ jẹ́ ọkọ mi ń gbòòrò. Oh, hey, Jimmy. Hey, àbí ṣàní o ẹ bá wò wá. I cannot solve my love. Uh. Ìfẹ́. Mr. Jide mo fẹ́ kí nǹkan kan kọ́kọ́ yé yín náà pé àwa doctor èèyàn lára bíi títí yín náà ni wa ọlọ́run ọba nìkan ló bá wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ mo rò pọ́rọ̀ mi yé yín ẹ má bínú pé ọ̀rọ̀ mi pọ̀ mo fẹ́ kí àwọn kọ̀ọ̀kan kan yé yín lórí ọ̀rọ̀ ẹ̀ fi hàn sí yín tẹ́gbẹ́ wá sí bíbá ẹ̀yìn sìn ni wípé tí orí bá ń fọ́ èèyàn àti pé kórí máa fọ́ ẹ̀dá kò dìgbà táwọn dókítà bá consult fa àbí ká gbé fàjọlẹ̀ ká tó mọ̀ pé nǹkan tó yẹ ká lò fún oògùn orí fífọ́ lélẹ̀ torí bá ń fọ́ yẹn àti mọ̀ pé nǹkan tá máa lò fún oògùn orí fífọ́ lélẹ̀ tó máa fi lò bẹ́ẹ̀ tí tá bá ti wá lò tí ò bá wá ṣiṣẹ́ there is to it tó dé fá fún ọ̀rọ̀ òfin àsẹ̀yìn gẹ́gẹ́ bí nǹkan sọ fún wa ìgbà tá ṣe test ìgbà tí test yẹn jáde nǹkan tá a rí pé ṣe wọ́n nǹkan tó yẹ ká lò fún wọn àti lò fún wọn properly tó yẹ pé ó yẹ kí wọ́n respond bẹ́ẹ̀ wọ́n respond to treatment so tó túmọ̀ sí pé there is more to it and um, advice mi lélẹ̀ fún yín bóyá kẹ́ ẹ gbé wọn lọ sí àwọn hospital tó tún tó tún tóbi jù tó wà lọ díẹ̀ lọ Mr. Jide ọmọ olúwo ni ọmọ Yorùbá ni Yorùbá ni ọmọ olúwo gangan ni ọmọ ọ̀ṣun ọ̀ṣun ló fẹ́rẹ̀ kùdù nǹkan tí mo fẹ́ sọ ìwé ẹ̀kọ́ yẹn ni dáadáa ẹ gbé fi àsìn yín kúrò ń bíbá ẹ gbé wọn lọ sí hospital tó tún ga jù tí bíbá ẹ lọ bóyá tó ń bá débẹ̀ wọ́n máa tún pàdé dókítọ̀ tó tún strong jà wá lọ bóyá ọlọ́run adé fi ẹnu wọn ṣe àṣẹ sí nǹkan tó ń ṣe wọn àti dókítọ̀ tó tún tó tún strong jà wá lọ. dókítọ̀ nǹkan tí ẹ̀ ń tíra sọ fún mi ní pé kí n gbé fìyànsí mi kúrò lọ́dọ̀ yín mi kí n gbé wọn lọ sí ọ̀sítà dúdú tí yín lọ. ẹ ti pọ́ǹtì mi. táwọn dókítọ̀sì yẹn tán gùdù ju ẹ̀yìn lọ. ah ẹ ti gẹ́ ti jù. ẹ ẹ ti lè mi ẹ ṣe rí ibi tọrọ dé dúró yìí mo láti kọ́kọ́ lọ inform mọ́mí ẹ̀ náà because mo believe pé ẹ̀ màmá ẹ̀ dàgbà àwọn ti pẹ́ láyé wọ́n jẹ́ kán lè mọ hospital tí ó máa tóbi ju hospital tí yín lọ táwọn dókítà máa lè mọṣẹ́ ju ti yín lọ. ó dà pé ọ̀rọ̀ mi ti yé yín dáadáa so kò sí problem Mr. Jide so ẹ ìgbà wo ni máa wá láti wá gbé wọn káyọ̀ ni mo wá máa prepare my my discharge wọn. tí n bá n bá ti lọ sọ fún mọ́mi àjọ máa wà tí ẹ bá sọ fún mọ́mi wọ́n lè ti lọ wá hospital yẹn lẹ̀ àlewà gbẹ́rẹ́ pé a ṣe ti gbẹgẹ ọkọ ṣe fẹfọ yẹn fún mi ẹjọ. kò sí wàhálà sá Mr. Ajide. ẹjọ ẹbọ ṣé mo lè yọjú sí. Ah, ní ìsàlẹ̀ lọ́wọ́ náà wà níwọ̀n. ẹpẹ̀lẹ́ ẹkú kalẹ̀ ẹpẹ̀lẹ́ ìyá wa ẹlẹ ẹkú ọ̀rọ̀ ọmọ lódùmarè ó fún lálàáfíà ẹpẹ̀lẹ́ bó o ní arákùnrin ṣe jẹ́ ń tiẹ̀. àfẹsẹ́nà Yétúndé ni. ẹpẹ̀lẹ́ ẹkú ọ̀rọ̀ èèyàn ṣe é rí ọmọ yín ó lè fara kó nǹkan tí ò yẹ kó fara kó ni bẹ́ẹ̀ ni ń ṣe lọ kọlu tí ò yẹ kó kọlu. ó hmm. fara kó ó kọlu nǹkan tí ò yẹ kó kọlu. Hmm, ó rìn síbi tí ò yẹ kó rìn sí ó wá fara kọlu tí ò yẹ fara kọlu ń bẹ. ń gbọ́ ń bolẹ̀ mọ́ mọ́ mi lọ bó ló ti lọ fara kọ ohun tí ò yẹ kó fara kọ àbójúbó gbọ́n tí bàbá wí ẹ́ etí ò ṣáàdì o àbí ò gbọ́dọ̀ tó ń sọ jáde ni wọ́n ní wọ́n fara kó nǹkan ẹ ti fara kó nǹkan níbo lẹ́mu lọ tó fara kó. kò tó yé mi náà lẹ́nu nìyẹn kò yé mi because Yétúndé tabaku tó bá kó school àwa sọ́dọ̀ mi tó bá lè ṣe ṣetán a máa lọ sósítẹ̀ tiẹ̀ ní màá wà lósítẹ̀ mi àà dọ́bì kankan sà àà farati kankan bóyá dáa irú ògiri la farati sà. ó ní bóyá fúrò ògiri ni. ajẹ́pàrọ̀ ògiri náà lọ ti kọlù nù àlíyè yẹn rìn síbi tí ò yẹ kọ́ rìn sí wọ́n fara kó ohun tí ọ̀yẹ́ lára èèyàn bíi tiẹ̀ ọ̀wá ló gìrì èèyàn ọkọ̀ọ́nù ògiri ni. ẹ ṣàgbà mi bàbá torí ọlọ́run torí ọlọ́run torí ẹyọkọ náà ló ń tẹnu mọ́ báyìí ó láwọn fara ti ẹ jọ káàrọ̀ ọmọ mi ṣàtìyá gbogbo tó lè wù kó fara kó àtògiri àti gbogbo ẹjọ ẹ bá mi rí gbogbo ẹ kó lára ọmọ mi ẹ jọ mi lálàáfíà ni o. ọ̀dà àbáyọ ń bẹ ah, ẹbọ láàgbé a ó ẹbọ kàǹkàǹ káwọn tó láyé gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ rẹ̀ ni ó bá gbé ẹ bọ̀. mo nífẹ̀ẹ́ ọmọ mi o màá bá gbé ẹ bọ̀ màá bá gbé. èmi náà nífẹ̀ẹ́ ìyàwó mi ni màá bá gbé. Hm? Eh, a máa bá gbé. Hmm. ṣùgbọ́n bẹ́ẹ̀nu rẹ̀ gbogbo ẹni tó bá bá gbé ẹ bọ̀ nǹkan ó kọlu òun náà bẹ́ẹ̀ ni. nǹkan ó ṣe. ṣé ó máa kú ni. Ah, hmm? kò ní kú. ẹ ṣe àbí yóò máa ya wèrè. kò ní ya wèrè. kò ní kú kò ní ya wèrè. ṣe ń tọjọ méjèèjì níbẹ̀. kò ní kú kò ní ya wèrè. ẹ ẹ ṣe èmi lè bá gbé ṣe bí kò ní kú kò ní ya wèrè. ọgbẹ olóògbé fẹ́ rẹ̀ lọ́tọ̀. ẹ ṣe bàbá mi ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ẹjọ́ gbàgbọ́ la máa gbẹ́bọ̀ náà ṣó ti yá báyìí. Ah, ṣe ti sanwó ni àbẹ ti béèrè nǹkan tá a fi gbé ṣé mo ti pèlò nǹkan tí wọn ò fi gbẹ bọlẹ. èlò ló máa ná wa. tẹ́ béèrè nù. twenty thousand ẹ pẹ̀lẹ́ áá mo kí ọ kú oríire nǹkan kan ò ní ṣe ọmọ sọ wá rẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ o gbọ́dọ̀ filẹ̀ o bẹ́ẹ̀ ni torí òun ni màláìkà tó kó ọyọ aláàánú rẹ gidi ni ọ̀hún wò ọ ìṣe èèyàn gbà tí wọ́n ìgbé ọ débi kòròfo ni ọ gbogbo ohun tí ń já sìkì ara rẹ ni ẹ ti lò bí ọba sí òun ni ọkàn máa gbénú ayé lásán ni bẹ́ẹ̀ ni gbogbo ohun tó sọnù lára rẹ ẹni tó jẹ́ kó rí padà rí nítorí ìdí èyí ẹ ò gbọ́dọ̀ fira yín lẹ̀ kí n tí àlérò ọmọ bá wa ṣẹlẹ̀ o gbọ́dọ̀ dìímú gbogbo ń tọ́ bá sì fẹ́ ni kó máa ṣe fún un bágbára rẹ ọ̀bá ká wẹ́ni tí ó ṣe fún gbogbo ń tọ́ bá béèrè sáré wípé ọ̀ ń dùnnú bọ́ọ̀bá ti ń ṣe yìí ayé yín ó sì láyọ̀ yóò sì lóyún pẹ̀lú nǹkan kan ò ní í ṣe ọmọ ọtí dèèyàn padà báyìí ẹ̀ ń tọ́ sí fàárì tó fi dèèyàn pọ̀jù bá ń lọ. bàbá ká ká má fira wá sílẹ̀. ẹ gbọ́dọ̀ fira ilẹ̀ kódà ó léwu ó léwu. Hmm. ẹ ṣe gan sa ṣé a lè máa lọ sa. Hmm. n tí mo fẹ́ bá yín sọ náà nù ẹ lè máa lọ. ok sa hmm. ẹ ṣe gan sa. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ wá ìwọ ìwọ máa lọ máa lọ ń tiẹ̀ rèé dóòdè lójúde. ẹ̀yin ọ̀rọ̀ tí mo fẹ́ bọ́ sọ kì ṣe tó le torí ẹ̀yin ọkùnrin olójú kòkòrò ni pàápàá ìwọ tí mò ń wò ojú rẹ ti ń ṣe kámẹ́kámẹ́ o wo ọmọbìnrin kì sọmọ tọ́ọ̀fì o ọ gbọ́dọ̀ wá sọ pé orí kan tó rẹwà jùlọ fẹ́rẹ̀fẹ́ ó léwu o bọ́ ọ bá dán wò à ntí ó yóò burú jù tó ti ṣẹlẹ̀ sẹ́yìn lọ ọ gbọ́dọ̀ fílẹ̀ o. mi mi mi ìfilẹ̀ ẹ ṣá ẹ má bínú ẹ mọ̀ pé gbogbo nǹkan náà a gbọ́dọ̀ máa rò pé ẹ ẹ ẹ àwa fẹ́ báyìí ọlọ́run fẹ́ báyìí káàtì àwa lé mistake lè àlọ́fẹ́ra sílẹ̀ nǹkan. Hmm, o lè ní ọ o lè mi ṣe sílé rẹ wò mi ṣe sílé rẹ wò kí ni ìtumọ̀ ń sọ. ẹ pé bóyá ẹ mọ̀ pé nǹkan kọ́kọ́ ṣẹlẹ̀ àkànfẹ́. kò sí tí ó ṣẹlẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ o lè olójú kòkòrò ọ̀hún tí ó bá ṣẹlẹ̀ ó jọ ṣẹlẹ̀ tọ́ ọ báyìí fi ọmọ ńlẹ̀ ó lè lakú lọ bẹ́ẹ̀ ni. Ah, ẹ ṣáájú ẹ má bínú inú àwa méjèèjì ta ló máa kú. mo mọ̀ pọ́ gbọ́tàn dànù wo n ò lè sọ ẹni tí ó kú ó lè ṣèwọ lọ́ọ́ kú dànù ó sì lè sòun èmi ò sọ ẹni tí ó kú ọ gbọ́dọ̀ filẹ̀ bọ́ báyìí filẹ̀ ah ah ó lè òjò bá ń lọ àtọ́lá yóò dùn ó tì í olè ọ̀rí tó sorí bí ẹ̀yìn awó ń dọ́gbọ́n béèrè náà sọ pé òní òkú yóò àárẹ̀ mú mi ó hàn lójú rẹ̀ ń sìn. sọrí pé ìwọ gangan ni a ṣe eré ìkan tó fà á tí ìwọ fi bẹ́ẹ̀ mi gbẹ́bọ ìwọ gangan ló fà á náà. ìrìlẹ̀ kò yé mi rárá dúró ibo bó ti fẹ́ rá owó yẹn owó yẹn pọ̀ I don't know kò yé mi o. but project la pé náà after four good years ṣé o wá ní ṣe project láti lè graduate ni you know how important this thing is. i know but where do i get such money from ó yẹn pọ̀ tẹmẹ pé mi ò léèyàn kankan mi ò níyà mi ò ní bàbá mi ò lẹ́gbọ́n kan tó sponsor èmi náà mo ń struggle wọ́n dẹ ló máa help mi díẹ̀ díẹ̀. no you don't need to say that i just help ara wa ni now àwọn extra classes tí wọn náà máa ń ṣe fún mi ńkọ́ ká ní mo lọ hire teacher níta òun mo yẹ tí màmá san fún wọn ni. So you don't need to be saying all that. Jọ̀wọ́ gbọ́, ó sú mi. Kò sí mẹ́ríkù tí fẹ́ ṣe, ó sú mi. No, no. Nínú, eh. ẹ́ má jẹ́ kó sú ẹ. Don't worry, I'm a máa wá nǹkan ṣe sí. Àtẹ́ǹgọ̀ pé wọ́n kú sínú omi pẹ̀lú ìyẹ́ To bá graduate before me now mo trust ẹ ẹ fi kàn ní ẹ wàá ríṣẹ́ straight away ni and I trust you you will take care of me. Eh? a ní láti wá ni ṣé ìyẹn ni wọ́n ṣe ń rọ́jú. Hmm? Ah, àbí ṣé kó dúkìá ọ̀rọ̀ rẹ̀ wà á dúró owó tó wọ́n dédé gbé wá unexpectedly ṣé owó tó ń san tẹ́lẹ̀ ní school nìyẹn ti pọ̀ jù náà. sorry na mm. yes my phone. omi ṣe kó fáìlì. nǹkan. Hmm. Oh, yes. yes ìwọ ò múra ni ṣé ò ní tẹ̀lé wa jáde ni. múra lọ́bù ṣé mo bá yín lọ rẹ́rìn ni. Ah, ah, ah, Yétúndé ṣé bá ti sọ̀rọ̀ yìí lọ́sàn-án náà ṣé bí kò bá lè rówó fún Jídé fún pọ́jẹ́kìtì náà ni. so torí pé mo wá ní ìdòwò nǹkan kí n máa lọ tara mi àbí. àbí what are you guys saying. àbọ̀ ṣé òfin gbogbo pẹ̀tà bá jáde pẹ̀lú ọkùnrin la máa ní ìkànṣe pẹ̀lú ọkùnrin ó tì o. ẹ ẹ dúró ṣé o mọ̀ pé out of hundred percent time tá à ń lò ń ta yẹn gbogbo nǹkan ta fi ń bá àwọn èèyàn ṣe é ní tí o máa tó ten percent níbẹ̀. ó sún mi o ẹyin babes ṣé bí pátí ta fẹ́ lọ lálẹ́ yìí àwọn babaláyé lọ organize ẹ̀ àdèlè sọ ó dẹ̀ lè pàdé aláàánú ẹ̀ ń bẹ́ẹ̀. Yétúndé ṣé o dẹ̀ mọ̀ pé ìní sátúndé Monday dẹ̀ ni payment fáwọn finance máa close ẹ̀ kò jòkó síbẹ̀ kò sí wàhálà continue. ẹ ti ọlọ́run. èyí ni sátọ̀dé ọ̀la sunday. èyí ni friday. èyí ni jímọ̀ ọ̀la ni sátidé. olóyin Yétúndé tó bá ń wù ẹ́ kó tẹ̀lé wa tó bá ń wù ẹ́ kó má tẹ̀lé wa dídí ẹ ni ò ní ṣe project ẹ kankan mi. Hmm. o ṣe hmm. now Yetunde for the last time níbo ló ti rí owó yìí. ẹ eh, ẹ eh, mo gan mo mo máa sọ̀rọ̀ mo ń pípẹ́ láti sọ báyìí eh, lálẹ́ àná àwọn ọ̀rẹ́ mi àjọ jáde mo tẹ̀lé wọn. àwọn runs girls yẹn ẹ lọ ṣe runs. ẹ rárá a lọ ṣe runs. kí kí kí wàá lọ lọ ṣe tó fẹ́ rárá owó yìí jíde ìwọ náà wò náà ẹni ní sunday ọ̀la ní monday project yìí máa close tó bá sanwó lọ́la náà and i cannot withstand pé kò kàn waste four good years like that so mo ní láti ṣe nǹkan tí mo ṣe àmì ìdẹ̀ṣàṣẹ́ wo. wobi wobi wobi don't know what is your own do you know o fẹ́ bá mi wọ́wọ́ ló ṣe lọ ṣe runs. mi mi ṣe fún mi ṣe runs o wo wo chief tán introduce mi sí gan ó kàn pítí mi ó kàn kó owó fún mi ni mo ṣe èsì fún pé àwọn ah, ẹjọ sáà mo ní ìdánwò fún project mi ni ó kàn dídí kó owó fún mi ni wọn ò fọwọ́ kan mi wọn náà wò mí ṣé mo jẹ́ nítorí fọwọ́ kan ni. obi Yétúndé kí ló ń sọ lẹ́nu ẹ tí ò dùn wọn ò fọwọ́ kàn ẹ o de fẹ́ kí n believe pé wọn fọwọ́ kàn ẹ. lóun lóun lóun ju ètò. okay now fine kàgbẹ́ pé wọn fọwọ́ kàn ẹ wọn fọ ẹ lówó sọ fún mi ṣífù yẹn oríire o mọ̀ rí tẹ́lẹ̀. àná ni first time. first time tó máa rí rí ẹ̀ lè tẹ̀lé lọ tó bá wá decide pé o fẹ́ ṣe kọ́ fún ẹ̀kọ́ dáàmì lóhùn tó bá decide pé o fẹ́ ṣe kọ́ fún ẹ̀kọ́ tó bá ok ṣe òun gbọ́ gbogbo cases oríṣiríṣi ni tó bá lọ fọ wọn fò bèrè ṣe ritual ṣe òun gbọ́ ni tó bá pa ẹ̀kọ́ tó bá why why you do it like this? o ṣòdi ó pè mí kí n lose project mo fẹ́ ṣe kí n má graduate gan ju kí n lose ẹ lọ what is all this? èmi ò ní lè withstand ẹ̀ náà báwo wá ṣe waste for good years just like that mi ò lè imagine ẹ̀ mi bẹ̀ mi. <laughs> ok ok báwo lèmi ṣe máa waste for good years ok ọlọ́mọ ẹ̀ka rí báwo ni wọ́n ṣe máa lọ ló ṣe máa lọ risky life ẹ̀ ó ti go too far ju ok tó bá pa ẹ̀ kọ́ tó bá pa ẹ̀ kọ́. for at least wọn ò pa mí. ah mo dáràn o sori sori yetude o yetude o mo appreciate ẹ ọlọ́run bá dẹ̀ report this is too far this is too far this is too far now ẹ tó mọ̀ rí kò lọ bá tó bá jẹ́ pẹ́ẹ́lí yẹn ò I don't know I don't know. má bínú mo wà helpless ni. sọ ti wá rí sí chief tí èmi lọ gba owó lọ́wọ́ ẹ̀ tí mo fi fún ẹ lọ́wọ́ tó fi lọ ṣe project ẹ̀ ọlọ́fin kan sẹ́mi lára náà. ṣé bó ní máa yọ̀ bẹ́ẹ̀ ṣe nǹkan kan. sọ́ni pé o gọ̀ kò bẹ́ẹ̀ mi lájọṣepọ̀ sọ́jà ọmọ ìyá mi ni àbójẹ́ mi lọ́wọ́ ah, ẹ̀sà orí yín ti dàrú sáà o orí yín ti bàjẹ́ gan o ẹ lè rí làkàyè mọ́táyé ìmàfitán ni o ṣerú yín tó ṣorí burúkú ló tún dìbẹ̀ ṣe dì í ẹ dì wá síbí pẹ̀lú orí burúkú ara yín ọ̀rọ̀ tí mi fẹ́ rántí mọ́lẹ̀ tún mú mi rántí yìí sìn ẹ wo nǹkan tẹ́ tún wú sílẹ̀ gbogbo nǹkan yìí ni bébí mi ti ṣàlàyé fún mi náà kò ṣàlàyé débẹ̀ fún mi wípé wọ́n fi nǹkan sóun lára ó kàn jẹ́ kí ẹ wo ọ̀gbẹ́ni má jẹ́ kí inú bí mi ju bó ṣe yẹ lọ sí ẹ o gbọ́ má jẹ́ kí inú bí mi ju bó ṣe yẹ lọ onírànù òṣì ah mo tún sọ́nà tún fẹ́ máa sọ̀rọ̀ nǹkan kan yìí ń gbénu àbí no problem baby farabalẹ̀ téèyàn bá báyàn jà èèyàn máa báyàn parí ẹ̀ náà ni a máa ń wọ̀ rẹ̀ kọ́ rẹ̀ ni a kì í wọ̀tà kọ́ta ìṣerú eléyìí. mo ti understand tó ti yẹ ń sìn ó ti ṣẹlẹ̀ bó ṣe máa ṣẹlẹ̀ tán mi ò lè tánù bébì tó bá gé mi lọ́kọ ẹ tó dẹ̀ lọ́ọ̀pù mi lóòótọ́ wọnú lé lọ bí mo ṣe ń wọ ẹ má lọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn pariwo mọ́bìnrin tí wọn náà ti wá mọ̀ pé wọ́n ló ṣe mistake èmi ò lè bá ìjà ó ti ṣẹlẹ̀ bó ṣe máa ṣẹlẹ̀ náà ṣó ti yẹ ń sìn mi máa tún fún ẹ lówó ni owó tí mo fún ẹ tí ò bá tú ẹ wá ní kò tú ẹ kì í ṣe gbogbo eléyìí tó ń ṣe yìí ń sìn wá dúró nǹkan tó ti ṣe fẹ́mi no wá dúró nǹkan tó ti ṣe fẹ́mi ń sìn estate tó jẹ́ pé gbogbo wa wà ń bè tí ó jẹ́ pé nìkan ò rẹ́ nìkan ni bó ṣe pariwo tó yìí sìn pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ránra yín létí yìí sìn olúkálùkù máa máa yọjú lójú wíńdò ni wọn ò ní jáde síta sọ ó ti ta ìṣòro ayé mi ń sìn àṣírí inú ilé mi ó ti ta sẹ́ẹ̀ sírí ó ti ta sí estate àbí bẹ́ẹ̀ kọ́ ẹ kí ni mo gbọ́ òṣì yẹn wo bí ọ̀rẹ́ mo máa wá nǹkan kan fún ẹ tó ti yẹ tó bá wù ẹ o lè jókòó báyìí tó bá dẹ̀ like o lè máa bọ̀ nínú lẹ́ńbì o lè máa bọ̀ nínú lẹ́ńbì àbí kó jókòó tó bá pì ẹ́ à o fẹ́ wọlé ni ìyẹn dáa no problem wàá rọra ti kàn bá mi ti eléyìí báyìí o lè bá mi ti ìyẹn ṣáìdì àgbà tó tiẹ̀ ti wà ń bí no problem báyìí máa ṣe lélẹ́yìí má lọ wọlé bá òun inú wa máa bí òun jẹ́ kí èmi àti ẹ̀ máa jọ ṣeré ń bì mo kàn fẹ́ mèkì kọ̀ọ̀kan lẹ́gbẹ̀ẹ́ níbi. ọ̀rẹ́ bí ẹ̀yìn ní kábàárọ̀ ká tó ṣó gbogbo láàyè. ẹyin báwo ni jọ̀wọ́ má bínú pé mo wá disturb ẹ tó yọ lọ́hùn ọ̀rọ̀ ẹ̀gbọ́n ni mo ti torí ẹ̀ wá jọ. ẹ̀gbọ́n yìí wò. ọ̀nkú jíde. Jídé. Oh, oh, oh, ó yé mi ó tó kòpò ṣe ó jù bẹ́ẹ̀ lọ lórí ọlọ́run ẹ̀gbọ́n àwọn náà ti realize mistakes wọn wọ́n ti realize gbogbo pé ìwọ táwọn ṣe yẹn kò káwọn ṣe ẹ wọ́n ní gbogbo táwọn ṣe máa wá sí ìbáyẹn ipe kò ń ṣe nǹkan tó wà àwọn náà bọ́ọ̀dẹ̀ tí ní àwọn máa fi ọwọ́ ọmọ àwọn ọmọ àti ìbáṣọ àwọn oníṣẹ́ bẹ́ẹ̀ mọ́ torí ọjọ́ tí mo lọ wọn police station tó bá rí ẹ̀gbọ́n tó ṣe wọ́n fi soba wọ́n ti look tattered lọ́dún mi ìdẹ́fẹ́ kó lọ dí pé ẹ wọ́n máa lọ já ẹ̀gbọ́n no because wọ́n ti lu bí twenty four hours níbẹ̀ báyìí. ẹjọ torí Ọlọ́run kí ni tèmi pé wọ́n wọ́n arrest ẹ ṣé ó sọ fún yín pé mi ni mo arrest òun ọkọ mi ló arrest ẹ ó dẹ̀ ti travel eh? there's nothing i can do i don't even know anything about it because mi ò dá sí. uncle tẹ́yìn bá fún ìyàwó yín ní instruction le ṣé ó máa ń yí òfin yín padà. <laughs> mi ní kò yí padà bọ̀ mo kàn fẹ́ bẹ̀ ni pé tó yọ lọ o lè lo o lè lo apá àti tẹ náà kò fi bá wọn sọ̀rọ̀. apá àti tèmi ńgbà téèyàn ti sọ fún mi pé kí n má dá sí i tó ti sọ fábúrò mọ sí mi tó wà in charge pé kó má release ẹ ah, I don't know anything about it ẹ wá ń bẹ̀ mí sí kí ni kí n ṣe sí. ọkọ ẹ travel. yeah. ah ayé mi twenty four hours wọ́n lè lọ jẹ́ gbọ́n ah ètùlẹ̀ tó lọ́run. ah my sister ṣe wà pa ah ojú yín dán o. Ah, ah, ọ̀gá bíbí mi ìwọ́n máa jayé kún tiẹ̀ ni bó ṣe ń dán o mi sí good mood but bọ̀bọ̀ ti bad mood mi jẹ́ náà ta làwọn ẹ pẹ̀lẹ́ ṣé dáadáa lè wà báwo ni iṣẹ́ báwo ni gbogbo nǹkan àwọn ọmọ ń kọ́ gbogbo wọn lọ́mọ alálùbáríkà wọn aṣọ oríire lágbára Ọlọ́run kí ló dé àbúrò rẹ̀ ṣó sí. ọ̀rẹ́ Jídé ni Jídé wo Jídé kan náà ọ̀rẹ́ Jídé ni. àbúrò wọn ni mí. àbúrò Jídé ni yín. bẹ́ẹ̀ni. Ah, ah. ẹ láyé àṣà mo dẹ̀ ń ṣàdúrà fún yín dẹ̀ ń ṣàmì mo sọ fún yín pé àwọn ọmọ yín aṣoríire iṣẹ́ yín á da lágbára ọlọ́run òní ṣoríire iṣẹ́ yín máa bàjẹ́ lọ́wọ́ yín báyìí lójú ẹ̀mí yín báyìí gbogbo iṣẹ́ yín ló máa tàràkà. àǹtí kí ló fẹ́ ìpè náà ah, ìpè yẹn pọ̀. ṣé wàá òkè. tí mo gbé tẹ dé ìbáyìí tí bá mi bẹ̀rẹ̀ Yétúndé ni o kí n má bá yín rá bàbá fún pé kó jọ kó forgive. omi ìfẹ́ kan já ẹ̀gbọ́n wọn ti twenty four hours. ibi tó bá wọn ẹ̀gbọ́n yín ni kó wà kó twenty four hours wọn máa twenty four years níbẹ̀ ah. ọlọ́run ò ní jẹ́ kó bọ́ ń bẹ̀ ó èwo ni Yétúndé tẹ̀ ń pè. ṣé wọ́n jẹ́ kí n tì yín ni àbẹ́fẹ́ kí n pè mí àfi bẹ̀rẹ̀ ìjà ẹ̀ ń ṣèyàn gidi ẹ lọ. irú ràn bòrò ṣòkòtò tán wà náà lólólóló àwọn olóṣì. ó má jẹ́ káwọn ilé kan máa ba tètè jẹ́ ń bíbá. ṣé wàá pa ẹ wò ẹ ń sọ ètò ti stress yín. ẹ wò ah, ah, ọmọ mi. bọ̀bọ̀ yẹn ti ba mọ́ọ̀dù mi jẹ́jẹ́ rẹ̀. calm down jọ calm down má ro tètè wọn rárá ṣebí ipò òye báwo ni ṣóun gbúrò ọkọ ẹ. ń gbúrò ẹ o. ìgbà wo ló máa wá dé ó máa in two weeks time. Ah, kò tí ẹ pẹ́ mú rò bóyá nǹkan tó máa pẹ́ púpọ̀ ni. ìṣe fẹ́ dé. jọ nítorí ọ̀nà tó bá ti pè é bá mi rántí sọ fún pé mo like slippers o. Hmm, eléyìí stone to my ra glitter. wọ́n náà mọ̀ náà jọ nítorí ọlọ́run But the most size tí look lò pé size hmm. forty ni what bá mi very nice top to dáa Which I'm bí ṣe máa ń wọ̀ náà jọ nítorí ọlọ́run kò ṣe pé kó dé kó mi ò rántí ra o wàhálà máa dé ìjà máa ṣẹlẹ̀. ẹ má wọrí bí ò tiẹ̀ rántí rẹ̀ ní fúnra lára mi máa lọ rà fún yín yẹ kéré náà àǹtí mi ilé ìtàn sọ dùn ìwò hmm. ló because bí mo ṣe ti rí yín báyìí tẹ́ ẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ pẹ́ ń bọ̀ tí mo dẹ̀ déédéé rí mo mọ̀ pé nǹkan kan gbọ́dọ̀ gbé yín wá ni èwo la rí gbọ́ báyìí. ètò ìdè. Hmm? mo mọ̀ yín ni <laughs> àbí. jẹ́ ǹjẹ́ wo ara mi perfume tó nù last week tí mo sọ fún ẹ pé kò fún mi yẹn. ilé tó rùn bíi strawberry. o ti get it torí ẹ mo ṣe wá torí tí n bá dúró díẹ̀ ò ní tètè bá mu wá. mo kojú yín wà lára ah. perfume bíi pé kẹ́ ti gbà lọ́wọ́ mi láti jọ yẹn anyway kò sí problem màá bá yín get. it. tiẹ̀ ò ní bàjẹ́ mo ní patí kan lọ́la ah, ah. tẹ́lẹ̀ bá ọ̀gì mi kọ́ máa gbóhùn rẹ̀ pé yé hmm. ọmọdé tó ti dé oh, tẹ́lẹ̀ bá dé kó tún wò pé ah tó torí lọ kí ló lo kí n máa mọ̀ pọ́ láì ni mò ń jẹ. thank you. ẹ jẹ́ kí n sáré gẹ̀ẹ́sì kan fún yín lọ́pọ̀ tẹ̀sí má bá yín mú pẹ̀fíìmù. all right darling iṣẹ́ ọkọ mi. Um, kí ló ṣe ẹ́ kí ló ṣẹlẹ̀. inú mi. Ah! Ah! Ah! mo gbé o mo gbé mo gbé. Yétúndé Yétúndé o kí ló ṣe ẹ́ Yétúndé Yétúndé wojú mi kí ló ṣe ẹ́ ta wà níyé Yétúndé. Ah! ọlọ́run o Yétúndé o Yétúndé Yétúndé ah ọlọ́run tẹ́lẹ̀ wá tẹ́lẹ̀ mo máa pè báyìí torí ọlọ́run. ẹ gbà mí bàbá mi mọ ohun tó tún ṣẹlẹ̀ ọ̀rọ̀ Yétúndé yìí ò tún yé mi ẹ jọ̀ọ́ ẹ ní fojú sunkún ọmọ ẹ ní dààmú lórí àwọn ọmọ yín. ìyá wa nǹkan kan rú mi lójú nínú ọ̀rọ̀ ọmọ yín ah. nítorí àárẹ̀ tó ń ṣe tẹ́lẹ̀ náà lọ tún padà sí lára. yẹ òun ló padà. ó ní. kí ló lè fa. n tó rú mi lójú náà nù ẹ dákun ọkọ rẹ tó bá gbẹ bọ nǹkan. ọkọ ẹ tó bá gbẹ bọ yẹn ó wà láti mọ́lé. ọjà lè ní. kò jalè o. kí ló ṣe. ṣé òun àti Yétúndé wọn ò fẹ́ ra wọn mọ́ ìyẹn ti fọkọ mi. Hmm? a máa wá lọ sílé wọn ó máa máa lọ dà wọ́n láàmú a máa ṣe bọ́kọ Yétúndé tó ṣe ń fẹ́ǹsì yẹn bó ṣe lọ fẹ̀gbẹ́ ẹ̀sùn ní police station nìyẹn wọ́n ṣe wá gbé nìyẹn wọ́n bá tì mọ́lé àtìmọ́lé ló wà láti bí ijọ́ mẹ́ta. bẹ́ẹ̀ ni. ẹ dákun ń bolẹ̀ yín wà ń gbà náà mo wà ní ọ̀dọ̀ mi náà ni. ẹ mọ̀gbà tí wọ́n fọ ọlọ́pàá mú. ẹ mo mọ̀gbà yẹn torí wàhálẹ̀ ẹ̀ pọ̀ ni. ẹ sì mọ̀gbà tí Yétúndé náà fẹ́ lómi. olè olè ni olè abiyamọ nìyí. tẹ̀sẹ̀ nu bẹ́ẹ̀ nu ẹ̀rọ o ah, lè níyìn ṣé wọn kìlọ̀ fún yín wọn kìlọ̀ fọmọ yín pé wọn ò fira wọn lẹ̀ wọn àti ọmọkùnrin tó lọ́wọ́ ojú owó lọ ṣe yín ẹ sì gbé olóore ẹ rèé gbé tìmọ́lé ah, kábíyèsí o irúmọlẹ̀ kárí ah, ẹ wá ní sẹ́yìn ọmọ wípé ẹ àṣìkí ọmọkùnrin ńlá gbà fóun ńgbọ́ ọmọ ń gbẹ́bọ ẹ mọ̀ pé gbogbo àlùbáríkà ara rẹ̀ ńlọ padà sára ọmọ ti yín ńyá lónìí òun kọ́ lónìí mo sì wí fún wọn mo wí fọ́mọ yín pé wọn ò gbọ́dọ̀ kọra wọn àbí kò sọ fún yín pé mo sọ bẹ́ẹ̀ ẹ wá rí olówó ẹ wá gbé ọmọ olóore ẹ rèé gbé tìmọ́ ilé gbogbo àlùbáríkà ọmọ yín lè rèé tìmọ́ ilé o ẹjọ iṣẹ àgbà mi ọ̀nà tẹ máa bá mi ṣe ẹ bá ń wọnà bòmí lájà ẹ ti bá mi kọ́mọ mi tiẹ̀ lálàáfíà ẹjọ. kò ì tìbí máa gbá tì mọ́lẹ̀ jẹ ẹ má jẹ́ ń tàn yín bí wọn ò bá rí ọkọ rẹ̀ tẹ́ tì mọ́lẹ̀ wọn ọ̀nà àbáyọ ò ṣe fọmọ yìí. mo ti dáràn. ẹ má yìí pariwo torí ọjọ́ ariwo yín ó kù rèbété báyìí kẹ́rin tí mo fẹ́ sọ fún yín èmi fún ara mi ọjọ́ méjì sí mẹ́ta péré mọ fún yín kẹ́ wá gbé ọmọ yín bí bẹ́ẹ̀ kọ́ òkú rẹ̀ lẹ́bàálẹ̀. Ah! ìgbà ló fojú sunkún ọmọ ẹ wò ṣe ọkọ ẹ tó ti ọkọ ti bímọ lẹ́yìn ó ti rìnrìn àjò travel òun ló dẹ̀ máa sáyìn ló máa ṣe gbogbo ètò ó ṣe máa gbà lẹ̀ ẹ gbà mí ẹ jọ̀ọ́. Ah! níṣẹ́ lọ sáyìn sí ọ̀nà ọ̀run ọmọ yín bẹ́ẹ̀ ni ó gbé yẹn tì mọ́lé ó wá tíáfù ó gbólóore tì mọ́lé tẹ̀sẹ̀ kẹ́ kìdìrì bẹ́ẹ̀ yan awó yìí ó lè níyàn ó lè níyàn ó lè níyàn ẹ wo kò sọ́nà àbáyọ àti kẹ́ ẹ wọ́ ọmọkùnrin wa kò sì gbọ́dọ̀ ju ọjọ́ méjì sí mẹ́ta lọ kẹ́kọ̀ọ́ òkú ọmọ yín lẹ́ wà gbé. ọ̀rí tó dàbí màálùú kẹ̀tẹ̀ ó lè olójú kòkòrò ha kéèyàn ṣe oore bàtàbàtà báwọn fún ọmọ yín ẹ wá rè gbé tì mọ́ ah, ayé àwọn obìnrin mọ̀ ti bàjẹ́ o ha bá a ṣàkí. wo ọ̀rọ̀ tó wà lẹ́yìn bọ́mọ yẹn ṣe máa jáde kúrò lọ́dọ̀ yín òun ló kù torí eh, tí n bá sọ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ fún ẹ ah, wà á bá bá mi sunkún ni jọ torí ọlọ́run. àǹtí mi ṣé kí n fún yín eh, eh. ṣẹ́yìn nǹkan tá à ń ṣe ó ti kọjá òfin kò sí ẹni tá a gbọ́dọ̀ dìtẹ̀ more than twenty four hours ọlá pé bó ṣe jẹ́ ni o tí ọ̀rọ̀ yìí tó bá dẹ̀ kọjá àárọ̀ ọ̀la ẹ̀yin tá à ń sọ yìí pé ó ti dé court ẹ̀yin nìkan lẹ lè yọ so ẹni láti wá láàárọ̀ la ṣe pé èmi ò sí duty ẹni láti jí wá láàárọ̀ la very early kẹ wá sign fún if not tí ọ̀gá bá fi lè approve ẹ̀ báyìí ẹ gbàgbé ó ti lọ nìyẹn ẹ gbàgbé pọ̀ pé ọmọ ìyá nínú ilé tá à ń sọ yìí o. a ní kó lọ fagbára ẹ yọ èèyàn ó ní kí n túṣẹ̀ tí madam wá sí police station kí wá sign kí n fẹ́ sign fún. ẹ má yà kí n pa á fún yín agbára mi lè yọ níbi tó dédé yìí àǹtí mi ẹ má kó kọjá báyìí sọ̀rọ̀. mo ti gbọ́ mo ti gbọ́ màá wá sa ẹ ṣùgbọ́n wo wo. mọ́mí ẹ má bínú máa wá ẹ ṣì ní láti clarify so many things fún mi because bí wọ́n dẹ̀ ń sọ láti àárọ̀ kò yé mi o. ẹ wò ó bàbá ló sọ wípé kó wá bàbá ní kó yọjú sáwọn. bàbá mọ́mí kò yé mi náà because uncle jíde tó jókòó yẹn ò ní bàbá mọ́ láyé dáàdì wọn ti kú ti pẹ́ àwa dẹ̀ sùn fún ọkùnrin jíde bíi iṣan òní àmọ́ pé wọn ò ní bàbá mọ́ because kò yé mi o. bàbá ẹ̀kọ́ ni mo sọ jíde ti mọ bàbá tí mo ní kó wá jíde ti mọ bàbá wo jíde bàbá ló sọ fún wa wípé àfi ká lọ sí police station ká lọ gbà ẹ́ lẹ̀ kó lè wá kó lè wá ṣe nǹkan tó yẹ kó lè jọ má jẹ́ kí Yétúndé kú Yétúndé ó má gbọ́dọ̀ kú ẹ dúró màmá bàbá ló ní kí n wá gbà mí lẹ̀ àwọn ló sọ bẹ́ẹ̀. ah so kálíbà bọ́ nìkan agbá mi lẹ̀ máa ṣì wà ní detention látọjọ́ yìí lórí ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀ díẹ̀ lórí pé mo nífẹ̀ẹ́ ọmọ yín àbí bẹ́ẹ̀ kọ́ ooo ọmọ yín tẹ́ló sick torí ẹni bàbá ṣe ní kí n wá ok kí n wá tẹ́bọ̀ gbé àbí bẹ́ẹ̀ kọ́ kí n wá tẹ́bọ̀ gbé ah, aláìdáni ẹbọ ọkùnrin jíde ẹ̀ ń gbẹ́bọ̀ o gàgà màmá wọ̀ ní tiẹ̀ ó yé mi ó yé wọn. ibi tí ṣe àti ẹ̀bà mi yọjú sí bàbá mo ṣe bá mi bẹ́ ní ìlú ọlọ́wọ́. mo ṣe yèmí sí ni abájọ aláyé abájọ táláyé ò ríṣẹ́ gbogbo nǹkan táláyé bá ń ṣe kò ń jú náà kò ń jú ṣe. gàgàmà gàgàmà má start wèrè o má start ṣé gbogbo wèrè tó má bìlì kó má mú mi ṣe má ṣe wèrè olóògùn lẹ́ni o ó ti gbọ́ ara ń kọ́ mi o ọmọ bí mo ti bọ̀ ara ń kọ́ mi o má ṣe bí wèrè o ogun fẹ́ pa ẹ̀ ni abúlé ogun fẹ́ kọ́ ò ní sóríire má bàa wo ara ń kọ́ mi o màmá ẹ wo tó má mi bẹ́ẹ̀ ni má mi dà kú má mi bẹ́ẹ̀ ni. ẹ̀sán kì í ní jà sàn o. kábíyèsí ìjọ kí ló ṣẹlẹ̀ mo kojú rí òun farahàn kí ló ṣẹlẹ̀ bàbá. kò sí. kò sí. ọmọ mi ń kọ́. ọwọ́ àmì ti ń jẹ̀rora ń bẹ̀. tẹ́ ẹ̀ mọ̀ wípé ẹ̀yin lẹ dá ìrìn àjò àwọn ọmọ ìlú bẹ́ẹ̀ ni ìrìn àjò tá a ti tò tó ti gún gẹ́gẹ́ tẹ́lẹ̀ ẹ̀ sì torí owó ẹ̀ sì dàrú ẹ̀ mú ojú kòkòrò kí ló ṣe tí nǹkan ò kì í tẹ́ yín lọ́rùn ìgbésí ayé tí wọ́n ń gbé pẹ̀lú ìfẹ́ tí wọ́n ń ní síra wọn ẹ̀ wá torí pé kẹ́ ẹ lè máa rí owó gbà lọ́wọ́ ẹnìkan ẹ wá dàrin wọn rú ẹ jẹ́ kí wọ́n fẹ́ra wọn mọ́ ẹ ti gbàgbé okùn tó so wọ́n pọ̀ sẹ́yìn ọmọ wípé ògo tí ń bẹ lára ọmọ yín ti kú òǹbẹ̀ ni ló jẹ́ kó máa ṣe àìsàn tó ń ṣe ńgbà náà lọ́hùn ẹbọ tó ń bá a gbé nígbà náà lọ́hùn ògo ara rẹ̀ ló dá padà sára ọmọ yín. Ah. bẹ́ẹ̀ ni. bàbá ẹ sọ kọkọ fún mi ògo mi ni Yétúndé lò. bẹ́ẹ̀ ni ó ah. dáràn. àwa náà mọ̀ pé bí ó ṣe rí nù ṣe bẹ́ẹ̀ bí mi léèrè pé kí ni ó ṣẹlẹ̀ sẹ́ni ó gbẹ́bọ wọn ní wọn mà ibi ẹlẹ́dàá yìí sínú ògo rẹ nílò èké wá fi wọ́n lẹ̀ kí wọ́n jọ máa pín lò kán jọ máa pín jẹ ẹni ò tó ẹ wá mú àdá ẹ pín yẹn sí méjì ẹ rè gbé ẹlòmíì wá ní báyìí ọmọ yìí ò lè rí ògo kankan lò mọ́ kó mọ̀ kú lókù tá a dùn báyìí ẹni tí ò sì ní yóò kú náà rèé o òun náà ni ọba tún bá a gbẹ bọ. Ah, bàbá kẹtù wa bá wọn tún ẹbọ gbé àwọn tí o ah, kẹtù bá tún ẹbọ gbé eh, eh, eh, ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ mi lè gbẹ́bọ̀ kọ́kọ́ o. bọ́ọ̀bà lè gbẹ́bọ̀ ìwọ náà sì máa bá rádaràda kiri bẹ́ẹ̀ ni kò sí obìnrin tí ọba ọ̀kalẹ̀ ọ̀ sì lè rí ògo rẹ̀ lò lẹ́yìn kọ́ ọba gbé e kò sì máa lọ́wọ́ mú lẹ́nu ìyá tí ó máa bọ́ yín lójókòó yìí. ẹ bọ̀ tí ẹ sà ẹ jẹ́ kó yé mi sà ṣé ògo mi ṣé mi ò lè gba nǹkan mi padà ni. Ah, kò ṣeé gbà mọ́ èyàn ah, ti nù ó ti ah. nù ọ́ kò ṣeé gbà mọ́ nǹkan méjèèjì ọmọ kù kí àmọ́ sì jẹ yín pa ẹ̀yin ló kù tẹ́ Dubai àfi kẹ́ ẹ gbà bẹ́ẹ̀ kẹ gba kádàrà bó lódùmarè ṣe kọ. ẹ sà ẹ sà ẹ tí bá tiẹ̀ bá gbẹ́lẹ̀ kejì ẹ ṣe ibi tí òun bá tiẹ̀ padà lówó ṣe bóyá tí àbí kílẹ̀ fìdí sà. kò lè ní. mo dáná sí mi. kò lè ní ìwọ náà ò sì lè ní. ẹ sì gbọ́dọ̀ kọ́ra yín bọ́ ọ bá kọ̀ yóò kú àtúbọ̀tán tiẹ̀ náà ò sì ní dáa. kí wàá làwọn máa jẹ. ǹtẹ́ màá wá jẹun ìyá tí ó máa wà náà ni gbogbo sẹ́tẹ̀ ráyè ṣe ń kékeré ọjọ́ ayé yín ẹ̀ múra sí báyìí torí dandan ni kẹ́ ẹ máa ṣe tí wọ́n bá fẹ́ fún wọn. àkọ́kọ́ ẹ̀yin ó jèrè ọmọ nù mẹ́nẹ́jì láìfù lókùn tẹ́ mọ̀ lò bí àṣà ilé ìbò ògo ìyá tẹ́ mọ̀ lò ní ó kàn jẹ́ pé ògo rádaràda ní bẹ lọ́wọ́ tiẹ̀ náà àmọ́ òun lẹ́ẹ̀ máa wá yọ jẹ wẹ́rẹ́ wẹ́rẹ́ òun ni ó ṣiṣẹ́ sì yín. bóun náà bá ṣiṣẹ́ sìn kó mọ̀ ṣe ń tẹ́ bá fún yín àìsàn ni ó kẹ́yìn òun náà eh. Eh, òun náà rà rẹ̀ kù ni. ẹ eh, mo kàwé gan o o. èrè ọ̀dà ni sọ́ọ̀mọ̀ pọ̀ kàwé tẹ́lẹ̀ tó fi ṣera dáadáa kiri ìwé tó ọkà tó ṣe pé ọmọ wọn náà ní bọ́ ní gbọ́ bùkátà rẹ̀ ìwé òsì wo tí ò fún ọ ọkàwé ah. gan nígbà kàwé gan ìwọ náà ṣe ló lọ tẹ́lẹ̀. ẹ mú mara ẹ ọ̀rọ̀ ẹ̀gún kọ́ rè bẹ́ẹ̀ ti ṣan ẹ̀gún tẹ́ múra ṣiṣẹ́ ni ẹ ìyá ò bọ̀ yín ìyá ò máa bọ̀ yín ẹ gbogbo tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ màmá bí ó bá ṣe fún yín tiẹ̀ náà ta. doctor. ẹ dẹ̀ sọ pé máa tẹ̀ sọ yìí dáàdi ni wọn. he is my father don't vote for him. calm down. don't tell me to calm down yẹ́n mi ò fẹ́ gbọ́ ẹ wá bó ṣe máa ṣọ̀rọ̀ ọmọ ẹ o mi ò fi pọ̀nìkà kárí àmì ìṣeré o. àṣàṣì pínísì ló mú ọ̀nàrẹ́bù yìí ọmọ wọn ló gbàbọ̀dẹ̀ fún ọ yìí. ó sàn kí n má ní ọmọ láyé. má sọ bá mi o. ayé ni mo fún yín lọ́mọ mi kí ló dé tẹ́ ẹ dá padà fún mi ló. dálẹ̀ bùlájà yẹn gbà. igi gun nígbó àsọ̀rọ̀ ṣé bó dídí ọmọ èèyàn ló ń gun láàrin mi. gbogbo aṣọ yín ti yà wọ́n lè ṣe wèrè. kí ni nǹkan tó fà á tọ́ta wa fi ń ṣẹ̀sìn káwọn ọkọ àlọ́ à ń ṣẹ̀sìn. ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọyẹ́ ara gbà yí mi ká. olùbẹ́ wọn sọ wípé àwọn àgbàlagbà máa ń lójú inú ni ẹ̀yin lójú inú pọ̀ ẹ̀ fi rí anything.